إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة tí ó kára lé mi tó láti ní kí o ṣe gbìyànjú kí o ṣàkóso ẹ̀. nínú àwọn nǹkan tó wá lágbára jù nínú àwọn tí ó máa ṣẹlẹ̀ láwùjọ tí ò dáa tó burú jáì òun náà ní gbogbo àwọn aburú tó bá ti lẹ̀ mẹ́sìn gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wa sallam ti máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wa sharral umuri muhdathatuha ìdó burú jù nínú àlámà yìí nínú gbogbo nǹkan aláyé ìdó burú jù náà ni àwọn àdádálẹ̀ nínú ẹ̀ sọ̀tàn ìbájú wa ròyìn fún wa pé tó burú gan ni tó burú jáì tòótó láti ìtaba tí ó gbóró kaba wọn ká máa ṣàkíyèsí ara wa fẹ́ni tí kò bá mọ̀ tẹ́lẹ̀ kó lè bá a mọ̀ fẹ́ni tó bá mọ̀ tẹ́lẹ̀ ní ṣe bí aláìmọ̀ kó lè bá a jẹ́ ìtanijíbò náà àbí kó sì jẹ́ ẹ̀rí kó sì jẹ́ àwíjàre lé lórí tó bá tí ọ̀gbẹ́jà lè kí a mọ̀ ṣe àtọ́bá ló mọ̀ tẹ́lẹ̀ yóò ṣàlàyé rẹ̀ pọ̀ tó bá lọ mọ̀tẹ́lẹ̀ wò gbàgbé ṣe mọ́ sínú ọlẹ́sí tó eléyìí mẹ́ta ìdájọ́ láti tún náà ọ̀jẹ̀ máa lọ wà. tó látara bẹ́ẹ̀ láti yà lọ síbi àlàyé nípa nǹkan tí ń já rìn rìn lọ́wọ́ lásìkò tá a wà yìí òun náà ni ìṣe ayẹyẹ ọjọ́ mi ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ìṣe ayẹyẹ ọjọ́ mi ànábì tí wọ́n láwọn ṣe yìí tó bá ní ọjọ́ tí wọ́n mú báwọn ṣe ni tó jẹ́ pé fídíà náà ni wọ́n yàtọ̀ bá ti ṣe ní ọjọ́ tó fún wọn ní public holiday yóò ní yọ Tuesday tí wọ́n ti láwọn ti ṣe tó ti parí ẹgbẹ́ bá ti máa ṣe léyà tí ó parí ẹgbẹ́ bá ti máa sọ ọdún ààrẹ tí ó parí àlàyé ò bá ti máa máa tún máa lọ lórí ẹ̀ àmọ́ àwọn tí wọ́n láwọn sọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam wọn ò lọ́jọ́ kan tí wọ́n bí Ànábì lọ́lọ́wọ́ wọ́n kàn nígbà tó máa bẹ̀rẹ̀ yóò láwọ́ ìlà máa bẹ̀rẹ̀ àti ikú ni wọ́n wá sí parí tí yóò fi dìnnú ọ̀rọ̀ so òun náà ló fà tó jẹ́ pé àlàyé gbọ́dọ̀ máa lọ ní lálàyé tí yóò kílíà lálàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa pé ìtọ́jọ́ bí ànábì tó ọba wa lè wọ́sálà mi kò túmọ̀ ìbí ànábì tá a bá wò dáadáa ní túmọ̀ gan-an ní túmọ̀ ìgbọ́rọ̀ sànábì lẹ́nu ntuma àyìnbá pàtàkì ànábì ntuma àyìnbá àpálẹ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nfi ntuma ìgbé owó ti ìlànà ànábì sallallahu alaihi wasallam torí pé ànábì wáyé ó jíṣẹ́ fáwọn fáwọn àlùmọ́ rẹ̀ ànábì jíṣẹ́ pé àwọn sábẹ́ sẹ́ wọ́n tẹ̀sí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wọ́n tẹ̀sí tó pé àwọn tó tẹ̀lé wọn náà tẹ̀sí ẹ̀sìn wọn ẹ̀sìn tó pé ni tí ó ti mọ̀lídìí lọ ẹ̀ tí mọ̀lídìí bá wá dé lẹ́yìn lẹ́yìn tí wá ẹ bá ń béèrè pé ẹ̀sìn táwọn ti di òtí mọ̀lídìí bẹ́ẹ̀ o bóò lá kà á sí tẹ́sí tí ò pé ní ẹ́ àtẹ́kọ̀ọ́ pé ní àbótí pé ń gbà bákan méjì náà ni tẹ́yìn bá sọ pé kò pé ní èèyàn dáná tẹ́yìn bá lẹ́sìn táwọn anábì ti gbà àwọn tó sí mọ̀lídìí bẹ́ẹ̀ kò pé tẹ́yìn bá sọ jáde ọ̀ràn ńláńlá ló dá tó lẹ́sìn táwọn tàbí sí kò pé nítorí pé mùsùlùmí ò ní ti bẹ́ẹ̀ tába béèrè tẹ́ bá tún wá lẹ́sìn wọn pé ọ̀ràn míì tún ni ẹ tẹ́ bá ti ní ẹ̀sìn wọn pé èèyàn tún dára míì pèsè nígbà tó tún wá lẹ́sìn tí wọ́n pé òun kí ni òjò kó wá dúró lórí ẹ̀sìn wọn tó pé òun tí wọ́n tún wá fi nǹkan mi tó ẹ̀ rí pé àdádálẹ̀ mọ́lẹ́dì kò ní níbi kankan tó ní bọ̀ ṣe tó ti lè wọlé. àwọn sàlàyé níjẹ̀ nípa àbí láti jẹ́ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọjọ́ bí ànẹ́bì a ti sọ̀rọ̀ nípa ìyapa ẹ̀rọ tó pọ̀ ọ̀dọ̀ àwọn onímọ̀ lórí pé ọdún wo náà tẹ̀ bí ga lórí pé oṣù wo náà tẹ̀ bí ga lórí pé ọjọ́ wo a rí pé ìyapa ẹ̀rọ pọ̀ tó jẹ́ pé kò túmọ̀ tó ká mọ ọjọ́ yìí àbí kan bẹ lọ́jọ́ yìí kò ní sí ọjọ́ tí ìbáradà bá ń bẹ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tá a máa jó tí mùsùlùmí ọmọ ẹjọ́ sìn látàrí ànẹ́bí èyí sì yà pẹ̀lú lórí ẹ̀ gẹ́gẹ́ bí òsì sí yà pẹ̀lú níbi ọdún léyà bí òsì sí yà pẹ̀lú níbi ọdún àwẹ̀ tó àti gbogbo àwọn ìdí ìsìlámù ńlá kalẹ̀ fún wa bó ní ti mọ́lídì ó ti wá yàtọ̀ sí yà pẹ̀lú wa wà bẹ́ẹ̀ ọ̀pàdé kan nu wọn lánàá tó ní wọn sọ wá ní á mọ́lídì ìta wọn wípé ó ti nu máàcì ṣáà láwù 2019

<laughs> so ó túmọ̀ pé àwọn tó ń fúnra wọn ẹni bá ẹnìkan ní dámájì níbi tọ́lá nineteen ẹ́ àìsọ pé ọ̀pọ̀lọpọ̀ ayé wọ́n gbà pé wọ́n bí ànábì sallallahu ní inú ọjọ́ kejìlá tí ń ṣe déédéé ọjọ́ tuesday tó kọjá ìbọjá òní òye kó kálukú ìjọ iléyà tí wọ́n ní ẹ ìjọ ọdún àwẹ̀ tí wọ́n ní àdúgbò báyìí ìjọ iléyà tí wọ́n ní ìjọ ọdún àwẹ̀ tí wọ́n ní láíláí àlérí so nítorí pé kíni nítorí pé ọ̀nà tí Islam gbàgbé wá fún wa nítorí pé ọ̀nà ẹ̀sìn ni náà ló fi clear sí wa so ọmọ lídì kìí sọ̀lẹ̀ sí òun náà ló fi dàrú òun náà ló fà tó pé tẹ bá ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń sọ ọdún mọ́lídì ní ti tẹ bá ló wà ní ẹ̀sìn gan kí wá ló wà lákọọ́lẹ̀ fún wa pé àwọn kẹta àmọ̀ sí bẹ́ẹ̀ ẹ adáàmà àwọn nǹkan tí wọ́n kọ́ kalẹ̀ fún pé a máa ṣe nígbà iléyà torí pé iléyà wà nínú ẹ̀sìn amọ̀táàsì amọ̀táàsì nígbà ọdún alọ yìí di àbí a ti ràn gbogbo níbi tó wà ń àwọn kí ni súnà níbi tó wà níbi ayẹyẹ nídìí tá a máa ẹ ẹ òun náà wa yóò pè ní lù àwọn ẹni bá ti jókòó tí olùbàdìrì bẹ́ẹ̀ olóòlù yìí táwọn máa fọwọ́ gbára wọn láyà wọn máa fòtó lòkù sílẹ̀ wọn ṣe é yìí táwọn ó ṣe tiwọn lọ́sàn-án wọn ṣe yìí tí wọ́n ṣe lólóòlù ẹ̀sìn bá náà ló fà kò ní dúró lójú kan ó kálukú wọn ti yóò tá a máa mú ibi tó bá ti rí ni ibi tó bá ti rò lọ́kàn rẹ̀ kódà yóò máa mú ibi táwọn abọ́rọ̀ dé níjẹ̀ ẹjọ́ òun náà ni pé kí làwọn ẹ̀rí ti ń tọ́ka pé sọjọ́ bí anabi sallallahu alaihi wasallam kò sínú ẹ̀sìn wa inú àwọn ẹ̀rí tí sheikh wa Salih al-Fawzan habibullah tí wọ́n sàlàyé fún wa gẹ́gẹ́ bá tẹ̀ka nínú àkọọ́lẹ̀ àwọn tí wọ́n kọ́ ó tó nǹkan bí ẹ̀rí márùn ni wọ́n mú wa fún wa ní àwọn àlàyé nínú àwọn al-adillatu an-naqliyya wal pé àwọn ẹ̀rí láti inú Qur'an nínú sunna wọn kọ́ wá fún wa wọ́n sì mú al-adillatu àwọn ẹ̀rí ìwọ tó bá lò gba Kùránì tó gba súnà gbọ́ tó ti lọ ní làákàyè àwọn ẹ̀rí làákàyè náà wọ́n tún gbé wá pé wọ́n náà fi làákàyè rẹ̀ wò ó ẹ̀ ṣé kí wọ́n náà bá wò báyìí tó bá wò báyìí ìjọ rọrùn káwá sọ pé lè gbẹ nú ẹ̀sìn gbogbo ẹ̀ náà ni wọ́n sàlàyé so àwa sọ níbi ẹ̀jọ nígbà tá a parí pé gbogbo àwọn ẹ̀rí tá a sàlàyé tó kílíà yìí kọjá pé ẹni tí wọ́n wá òdodo yóò ti mọ̀ pé ah òdodo lélẹ́yìn bẹ́ẹ̀ làwọn kan náà ń bẹ́ẹ̀ mi tí wọ́n lúgọ sí tó jẹ́ pé ọ̀nà tiwọn náà ni pé ẹjẹ́ káwọn náà wá sí ní kan dáhùn máa pèlẹ́rì fáwọn èèyàn bàbá fọwọ́ lẹ́wọ́ bá dákẹ́ gbogbo àlàyé tó ń ṣe fáwọn èèyàn yìí wọn ò mọ̀ ní wá mi mòdìdí wa ẹjẹ́ káwọn náà wá sí ní kan táwọn náà máa wá sọ fún wọn pé ìbẹ́nu ẹ̀sìn jẹ́ kọ́dà èrí rẹ̀ rí so àwọn èèyàn wá kó àwọn orúkọ báyìí náà jọ tó jẹ́ pé inú àwọn ibi nítorí pé nínú ṣẹ̀ríà Islam àwọn nǹkan tí èèbá ti tẹ̀ rí táwọn èèyàn bá wá láwọn lórí pé ah, á ìtawà náà gbára lé nìyí àwọn àfa yìí pè ní ẹ̀rí wọ́n yìí pè ní tẹ̀lé ẹni wọ́n máa ń pè ní pé ṣúhà ni wọ́n máa ń pè ìrújú ni ẹni tí wọ́n fẹ́ fi sú àwọn èèyàn lójú táwọn tí wọ́n fi máa ká àwọn èèyàn lọ́jọ́ máa tẹ̀lé wọn òun ni wọ́n ń pè tó tó bá jẹ pé ẹ̀rí ni wọ́n yẹ pé tẹ̀lé ìlú ni yóò wá láti sunnah al-Qur'an yóò wá láti sunnah Nabi sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ òun náà ni wọ́n pè ní kíni òun náà ni wọ́n pè ní ṣubhad òun náà làwọn àrùjú pẹ̀lú ìwọ̀n dá Allah subhanahu wa ta'ala inú àwọn àrùjú òun náà ni àwọn táàmù wa fúlẹ̀ ọ̀kan táàmù àtàlàyé rẹ̀ fún wa tàbá mú rújú kan wá á ti kíni á ti sọ lójú ẹ̀ ìrújú tí wọ́n da nǹkan bò mọ́lẹ̀ wọn á wà ti kíni á ti sọ lójú ẹ̀ pé á ah, eléyìí rújú lásán شيخ صالح الفوزان حفظه الله وني هذا وقد يتعلق من يرى إحياء هذه البدعة بشبه أوها من بيت العنكبوت شيخ ní àwọn apá kan nínú àwọn tí wọ́n ní lọ́dọ̀ tàwọn owó lẹ́tọ̀ọ́ ká fún ọjọ́ bí àlẹ́bí ìgbé àwọn náà ń dìrọ̀ mọ́ àwọn nǹkan kan àwọn òrùjú kan tó jẹ́ pé àwọn òrùjú jẹ́ ríwu ju owó aláǹtakùn ẹ̀wù aláǹtakùn bẹ́ẹ̀ bá kọjá bẹ́ẹ̀ yóò kàbára rọ̀ dànù ni ẹ kò lè dá kò lè múyàn dúró àbá ni ó lẹ jù bẹ́ẹ̀ lọ wàyú kinu hasubu hadi ṣubahi fi mà yẹ mi ṣẹ́kù ní ó rọrùn káṣí kíni ká kó àwọn ìrújú yìí ká sàlàyé wọn lẹ́kùnrẹ́rẹ́ níbi àwọn <clears throat> ọ̀rọ̀ tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ dàwáhùn anàdáàlì kàtà àbí màlì nàbí sallallahu alaihi wasallam inú ìrújú ní ọmọ bí ń kó àwọn èèyàn òun náà ní pé ọjọ́ bí anabi tá à ń ṣe yìí ta'ziman lin nabi sallallahu alaihi wa sallam àbí gbé anabi tó àbí ma pàtàkì anabi yìí adúrú sẹ́tà anabi wa jẹ́ láyé yìí anabi tó jẹ́ pé tí ìbá ṣe pé anabi tó wáyé olóògbé àwọn kò níbi ẹ̀bọ anabi tó jẹ́ pé tí ìbá ṣe pé anabi tó wáyé ìlú òkùnkùn làbá máa wà anabi tó ṣe wàhálà torí tiwa anabi tó jagun ó wàá gbogbo ẹ̀ tó látara ẹbí eléyìí àwọn wá rí pé wàhálà tá nàbí tó pọ̀ tó báyìí ó di sáà ká máa ṣe ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ ní títà pé ìfẹ́ ànábì ó kọ́kọ́ fẹ́ gún yàn ṣe à ní ọ̀sọ̀ yìí lóòótọ́ mà ní adúlọ́ tá nàbí ṣe tó ṣẹ́gun ní wàlíjà wà bọ̀ èsì lé ní eléyìí òun náà ká sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀ńdà gbígbé ànábì tóbi pẹ̀lú àmà gbà nàbì tóbi pẹ̀lú ká tẹ̀lé e tó mọ̀ kó fẹ́ gbà nàbì tóbi ẹ́ ó fẹ́ máa pẹ́lẹ́ ó tẹ̀lé e. wọ́n ti sáré amúrí ní ó ti máa tẹ̀lé àti ànábì tó ti lá ànábì pàṣẹ báyìí òtún òtún ní máa sọ pé ní máa tí ó ti wọ̀ so ah, Allah subhanahu wa ó fún wàlá ni mọ̀mínà ti ní ìdá ọ̀dọ̀ wàhù ọ̀rọ̀ túlù amúrán ayẹ̀kú nàlá mọ̀lẹ́kí ara tó mi ní amú. ìgbè kò lẹ́tọ̀ fún ẹni tó bá jẹ́ múmi ní òdodo kankan àbí múmi náà lómìnir tí Allah subhanahu wa ta'ala bá gbé ìdájọ́ kalẹ̀ nínú alukur'an wọ̀rọ̀ túlù àbí tá ànábì ṣe ìdájọ́ lórí kankan ayẹ̀kú nàlá mọ̀lẹ́kí ara tó mi ní amú. káwọn tó máa wá wá kíyàrá yànníkan tó máa wá wá option kan àbọ̀nà àbáyọ kan tí wọ́n sàbí pé inú òbí ní sọ̀kalẹ̀ lérí àwọn àbí tí wọ́n fi yọ ara wọn kó lábẹ́ rẹ̀ so àwọn tí wọ́n sọ fún àwọn gbà lẹ́bi tóbi yìí àwọn àwọn irun táwọn máa ń wá káàkiri nù tí wọ́n bá tọ́ sábàlá lẹ́bi sọ̀rọ̀ kan báyìí ọ̀nà ibi tí wọ́n ti jáde kó nú ẹ̀ tí wọ́n ní máa lò ó máa wá irun wọn làwọn tó máa ń sọ pé àwọn tí sòkòtò wọn wọ̀ tó lẹ̀ o ìgbé àtìntọ́pọ̀ àtàlẹ́bí mi ní kí sòkòtò wọn wọ̀ tó lẹ̀ o ní pé dẹ́sẹ̀tì níbi táwọn ẹbí gbé ní mọ́kàngbà wọn pé àwọn ilẹ̀ mọ́kà ilẹ̀ mọ̀dínà dẹ́sẹ̀tì ni eruku máa ń pọ̀ bẹ́ẹ̀ anábìbí sọ pé kí sókòtò máa ṣe kíni kí sókòtò máa kó ọba máa kó ìdọ̀tí ẹ̀sìn bá mi kí ní gbìyànjú láti sọ ẹni gbìyànjú láti sọ fún ọ ni pé ìwọ tó o bá ti gbé ibi dẹ́sẹ̀tì sókòtò tiẹ̀ lè máa wọlé ní sọ̀kọ̀ tànàbí òbí ànàbí òbí kọ́ anábì sọ wá wàlẹ̀ ọ̀sán tó jẹ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn tí yóò máa bẹ táyé sáré àbòmí parí ni tó jẹ́ pé yóò máa bá gbogbo ògbà mi yóò sì máa bá gbogbo àsìkò mi sọ́gbẹ́ ló léyìn bá nídìí ọ̀rọ̀ dẹ́sà àdàbọ̀rọ̀ èkú ni wúgbà anábì ò ti sàlàyé pé ẹsẹ̀ kó wá wà mí kan wọ ẹ̀yẹ́ kó tó yẹ máa ṣe báyìí o tí o bá ti dé kó ẹni tí o bá ti wù yóò anábì tó a wá rí irú àwọn ẹlòmíì tó bá wá wá bòmíì àwọn ẹlòmíì tó máa wò bí ah, eléyìí yóò máa bá làkà ìwò nínú wọn náà ni o èmi ò tún wá ní ẹ téèyàn bá ti fi ṣe fáàrí pé ẹni tó bá fi ṣe fáàyè ànábì sọ kéèkàn ṣe ní bí ń ṣe ìgbéraga ẹni tí o bá ti ṣe ìgbéraga ó lè máa wọlé àá tó jẹ́ pé àdìsí ọ̀tọ̀ọ̀tọ̀ làbẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sálàmù ti sọ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìyà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí máa fi ń wọlé màjárọ̀ sọ̀rọ̀ bá wọ́n fi yàrá àlẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sálàmù ní máa ń wọlé tó bá jẹ́ òkúta ìdí àmà iná ni wọ́n fi jó èyí tó wọ́n fi náà jó ẹni tí wọ́n sọ lẹ̀ tọ́ awárí àdìsí mi àrẹ́bí ni màjá ọ̀sán ọgbà owó ìyàrá ẹni tí a sọ rẹ̀ bá ń wọlé ní níbi ṣe fáàrí níbi ṣe ìgbéraga ẹni bá làmúyẹ́ torí láàrú ilẹ̀ yìí ìyá ọmọ ìyá irú ẹni yẹ Allah subhanahu wa ẹ̀sìn báwọn ní torí torí pé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléyìí káṣẹ̀ gbéraga lásán gan abúlé alákàní lọ́tọ̀ ẹ̀ o tún wá paápọ̀ mọ́ o tún wá wọ asọ́lẹ̀ sọ wá jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn eléyìí wá fẹ́ gbé e lórí pé tó bá ti jẹ́ pé kò bá ti fi ṣègbéraga ajẹ́kọ̀ọ́lẹ̀ tọ̀nù kí ló fà á ẹ̀ nítorí pé kí ni anabi sallallahu alayhi wa sallam anabi ò jọ wọn lójú débi pé bánabi bá sọ̀rọ̀ kéèyàn má sọ̀lé bánabi bá sọ̀rọ̀ di ọlọ́dọ̀ di wọlé ìwé sọ̀lé ó tún yẹ owó bí ẹja wo ah, yìí sí ọ̀tá níbi sọ ìdáadáa ẹja wo ìgbà tá a wà ẹja wo àtúntò àwà tó bá a mú ànábì sọ̀rọ̀ àwa wò tó bá gbà mú wọ́n ẹni máa ń wò tó sọ̀rọ̀ ànábì bá gbà mú tó ó yẹ ká yẹ owó ẹni bá wò pé tó tẹ gbàgbé ìsìláàmù gan ẹ̀sìn gbogbo àgbáyé ní tálíkì àbòbídé tó tẹ bá gbà báwọn ní so ìfẹ́ inú ti wá ló lè máa bẹ́ẹ̀ ti takò táàbì máa rò pé ààbò ah, bá ti tó àwà yìí. àṣekò wa sọ fún wa pé inú àwọn ọ̀nà táwọn fi ń gbé ànábì tóbi òun ká máa tẹ̀ láti ànábì pọ̀tì nábì náà yìí káàdì máa jìnnà sísá ànábì bá ká kó oúnjẹ ló bá lè wà kó oúnjẹ wà màhàbátì yìí àti káàdì máa fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam wà lẹ́yìn tàbí àdéhùn àyíká anabi sallallahu alayhi wa sallam tóbi ayé ma pàtàkì anabi pẹ̀lú àwọn àdádálẹ̀ káwá dáadáa sí mẹ́sì káwá lòun làbí ma pàtàkì anabi sallallahu alayhi wa sallam sẹ́kùn ní wàlẹ̀ kúrọ̀báàd àtàwọn ọ̀rọ̀ àwọn àdáhùnrọ̀ alábí ma pàtàkì anabi bí ìta sọ́njọ́ ní ìhùn ní ìtàn ní anabi máa ń fi ẹni máa ń gbẹ́sẹ̀ méjì anabi máa ń gbẹ́sẹ̀ méjì máa ń ní bí ó tó ẹ̀dí báwọn ní àbí wọ́n sọ pípa náà wọ́n ti dábẹ́ ábá nàbí sallallahu alaihi wasallam wọ́n bá tó ti dábẹ́ fún bí wọ́n ti bí ní ti wọ́n bí tí wọ́n ti dábẹ́ fún ni ẹlòmí ó ba débi pé wọ́n àwọn bí anábì pẹ̀lú láwà níbi wọ́n bí anábì pẹ̀lú tìró ni ẹ́ wọ́n wá ká ó gbérí títí báwọn so àwọn kùrọ̀bá àwọn àdáhùrọ́ tí ò lẹ́tẹ̀lẹ̀ àfáàwá Ibn al-Qayyim rahimahullah wọ́n ní tí wọ́n bá bí ma nínú tó bá ti màlúù wọ́n ní tí wọ́n bí ma tábà bí ma ní ọmọ tí ti fún ní eléyìí kèé yà kèé iyì ni àbùkù ló jẹ́ fún yà káwá bí ma káwá rí pé kò sí yàtá kó dà á nítorí pé kí ni àdámọ́tì Allah subhanahu wa ta'ala dámọ́ gbogbo wa ẹ̀dí bá dá náà ni. a yìí anabi sọlá anabi

so eléyìí ní sìn àwòrán àwọn kan báwọn ànábì àyíká ànábì tóbi àyíkí mọ àpọ́nlé ànábì àyíká ànábì lé pẹ̀lú nǹkan tó bá jẹ́ nǹkan lọ́wọ́ àwọn kan àdáhùn wàlùmọ̀ àfi àbáwọn kẹ̀kẹ́ káwọn sọ fún láàmú bíi sèkìlì láàmú bíi bí ànábì sallallahu alaihi wasallam tóbi so àṣẹ́kù wa sọ fún wa pé wàlìtìfáàlù bíi dìkìrọ̀ àlùmọ́wòlì káwá sọjọ́ bíi ìrántí ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam yìí min hadha al-qabil nínú àwọn nǹkan tí ò dáa tí sẹ̀rí àbẹ̀wò àtẹ́lù lè anahu ma àṣùyá nítorí pé ẹsẹ̀ ni kásọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam bídíà ni bídíà tó ń mú fásitì kọ́ bídíà tó sọ̀yàn di ẹlẹ́sẹ̀ ni àmọ́tẹ́ ìbá tó máa ń fi àwọn nǹkan mí bẹ́ẹ̀ tó wá lọ tó lè sọ̀rọ̀ ẹni kèbèrè ìtọ̀ yóò kúrò wà lọ́tọ̀ àmọ́ bó lè nìkan gan kálọ́jọ́ bí ànábì tó bídíà ni tó jẹ́ pé bídíà yóò bídíà tó gbé ẹ̀jáde kó mẹ́sì ni àmọ́ àdáda lẹ́nu náà àdùn ni tó bá dijọ́ gbé dàlùkì àmà wà wà wà subhanahu wa ta'ala yóò jẹ́ yàn yá lórí ẹ̀ tó bá sì wù ó lè fi ojú àánú rẹ̀ báyẹn lò ó yá fi rẹ̀ àmọ́ ń tà àmọ́ ni pé bídí àná lò náà àdáadáa lẹ̀ mí. wà á ṣàdùn náà ti tàwọn bímọ nàbí sallallahu alaihi wa sallam sheikh wa ni àwọn tí wọ́n gbé ànábì tóbi jù láyé yìí àwọn tí wọ́n fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam jù láyé yìí àwọn náà làwọn sàábé àtibábẹ̀ lọ́wọ́ qala Urwatu bin Mas'ud li Quraysh Urwatu bin Mas'ud nínú àwọn sàhábẹ́ nínú àwọn sàhábà radiyallahu anhu ó sọ fáwọn jọmọ́ Quraysh jọka ó ní àyíkọ́ òun ó lẹ́yìn jọ Quraysh wallahi laqad wabaltu ala al-muluk ó ní gbogbo àpẹẹrẹ Allah subhanahu wa ta'ala mo ti déwájú àwọn lọ́ba lọ́ba mo ti déwájú àwọn lọ́ba lọ́ba lóríṣiríṣi wàwàfàtú ala Qaisar wa Kisra mo déwájú Qaisar àti Kisra ọba Rome àtàwọn ọba àwọn Persia ọwọ́ gba àwọn ọba yìí kó déwájú wọn wà Nàjáàṣì kọ́dà ọba Habasha nígbà yẹn Nàjáàṣì èmi náà déwájú wọn ó ní wàlọ́hì ìrọ̀ àìkú malikan qad yu'azzimuhu ashabahu ma yu'azzimu ashabu Muhammadin Muhammadan ó lóun ò rí àwọn ẹjọ́ kan owó orí ọba kan bí àwọn àwọn ọmọ àwọn ẹmẹ̀wá rẹ̀ kí wọ́n wá pọ́n lé wọ́n sì gbé e tóbi tó bí àwọn tàbí ànábì tí máa ń pa ànábì lé wọ́n ti máa ń gbé ànábì jọ ó lóun wò lẹ́nìkan nínú wa kí ló fà á tó sọ fún wò lẹ́nìkan nínú wọn bẹ́ẹ̀ ìtòfà òun náà ni pé ó ní wàlláhi ó ló ń búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìtànàkàmà nùkàmà ó ní tànà mi bá fẹ́ tu tẹ̀lẹ̀bẹ̀ kan báyìí kagbọ́ ká nàbí hàn báyìí kó fẹ́ tu tẹ̀lẹ̀bẹ̀ ìlà wàá fà á ti káfíńrọ́jù mi nù kẹlẹ́bẹ̀ ó ní kalẹ̀ o yóò bọ́ sọ́wọ́ ẹnìkan náà àwọn àtàbẹ́ ni ẹ ti bá wọn nìkan tó bá bọ́ sọ́wọ́ ẹnìkan náà àwọn àtàbẹ́ kí ni wàá ṣe fàdálàkà bíi ha wajhahu wa jildahu wọn là yóò fi pa ojú rẹ̀ yóò fi fi para rẹ̀ ní kẹlẹ̀bẹ̀ tó jáde lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam wa idha amarahum wa idha amarahum ìtàdàrú amrahu sani bá wa pa wọn láti ìtàdàrú amrahu wọn sáré láti ànábì rẹ̀ sábà gbọ́ lẹ́sẹ̀ kan náà kò ní ìkànnì àwọn ìkànnì àwọn sábẹ́ ànábì wọ́n níjọ́ ká ànábì ṣe kótó àlọ́wọ́ òun wá wọnú ní wá wọ mọ́sálásí bọ̀ wá ànábì bá kótó àlọ́ kí ẹ máa wọnú mọ́sálásí bọ̀ ànábì wá ń sọ̀rọ̀ inú ọ̀dá ànábì wá sọ gbólóhùn ìdílé ọwọ́ ajáde bẹ̀ pé jòkó tàbí ibi tó wà lójú ọ̀nà tí ó ti dé kó sì jòkó bẹ̀ náà. ìgbà tó yẹ pé bẹ́ẹ̀ mi làdẹ́bí bá ibà ibẹ̀ náà lójú òkú ẹ́n tó wáyé pé àwọn àdìgbò láti yá mi ò pé mi ní báwí àti tí ń sẹ́ ń wọlé bọ̀ ẹ̀yìn tiẹ̀ wọlé náà ẹ̀yìn tiẹ̀ rí sílé mi náà kí n tó sáré ẹ̀dì bá mi àmọ́ sáà máa pẹ́ àwọn sábẹ́ àdẹ́bí ìpè ìpè dájọ́ sí ẹgbẹ́ bẹ́ẹ̀ náà làwọn obìnrin àtọ́ àwọn obìnrin ará ní olóhùn wọlé máa ń yára tẹ̀ láti onígbà tí aya ìjáàbù sọ̀kalẹ̀ pé káwọn obìnrin máa kọ́ba gbogbo ara wọn ẹ́ onígbà tí aya ìjáàbù sọ̀kalẹ̀ ó ní gbogbo nǹkan tí wọ́n rí gbogbo nǹkan tí wọ́n rí nítòsí lásọ ni dékọ́tìrì ni wọ́n sáré wọ́n sáré já wọ́n sì sáré dàbòrà wọn láti ṣe kíni láti fi yára láti tẹ̀ láti àtẹ̀lé ọmọdé tí wọ́n ti ń sọ̀rọ̀ ìjáàbù fún ọdún lónìí bí a padà mọ̀ ọ́ ẹ wò ní tìlá òjò wa àwọn ìjáàbù tí èsì ìjáàbù ẹ̀sìn gan kéékèèké tí ó di kaba yìí ẹlòmíì gan òun lè lò gan sukuu gan wọn ní sukuu mi gan ní wọn ni wọn ta kó pé gbọ̀ngbọ̀n wọn lò ìjáàbù tí ìjáàbù wa nàní tẹ́lẹ̀ ẹ̀dùnmọ́ àwọn ẹ̀sìn so ìjáàbù ẹ̀sìn gan ni wọ́n ní ká máa lò ní ẹlòmíì ti gbọ́ yé ti pẹ́ ẹlòmíì ti ti mà ẹlòmíì ìfẹ́ nu ara rẹ ní ẹlòmíì àtàwọn ah, ènìyàn máa wò mí báyìí òun ni àwọn òbí mi láwọn ò lè gbà kí n lo hijab òun náà ló fà á ọlọ́run ti di ká tẹ̀ láti òbí ká má ti àwọn òbí wa àwọn ti gbàgbọ́ yóò pọ̀ lórí ìsìlámù ṣé ọlọ́run ti di ká tẹ̀ láti òbí wa ká má ti àwọn òbí mi ní sókòtò ní ní ní gbàgbọ́ ní òde gbogbo tẹ̀ yìí ó para ma òbí mi ní irungba yìí òun fẹ́ ní jágbà mi má kí n lọ fa ogun dání òbí mi ní jẹ̀lbáàbù tí mo ní ní nìkọ́ọ̀bù Awa, alẹ́ lómi wà ní àá ìyọ́nù òbí títọ̀ wá ìpè ìyọ́nù wa ní dẹ́yìn ìyọ́nù Allah subhanahu wa ta'ala ti bẹ́ẹ̀ bí ìyọ́nù òbí méjèèjì nítorí ìrọba bí o sanwó léwé sanwó léwé ma náà béèrè gbalaja sábà sanwó léwé kan ní kan àwọn abẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé àwọn ọmọ méjì tó fẹ́ ti súnà ẹ̀ wọ́n àwọn ẹ̀dẹ́ lọ́nà wọ́n sì rí ọbẹ̀ àbá súnà pé á ẹni yìí ọbẹ̀ àbá ni o ẹ̀dẹ́ bá ti dájú débi ó súnà. wọ́n wá pẹ́jọ́ ẹni yìí ó ti pé ó yẹ máa lo ìgbà sì máa lo gbogbo ẹ̀ ó wá ti tán ó fẹ́ máa lò ó bàbá rẹ̀ ó lóun ìmúra rẹ̀ bàbá ní kòtò rẹ̀ gbọ́dọ̀ máa wọlé ó ti gbọ́dọ̀ máa kúnlẹ̀ tó bá kí èmi ni. àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ò bẹ́ ti mú ni yìí tó dáa ni tó fẹ́ máa ṣe ẹni kò gbọ́dọ̀ ṣe yìí tí ò dáa tó fi lẹ̀ ẹ lóun ni kó máa ṣe. àwọn akọlọ́dọ́ bá ẹnìyẹn nídìí pé àwọn ni àwọn lọ bá gbá lágbèé súnà àwọn adọ́dọ̀ rẹ̀ ni wọ́n á nítòbí rẹ sọ fún ọ o ní kó má ti lórí kọ́ọ̀bù yìí nítorí àwọn àbá mi ti wà tán ní kí n sọ̀rọ̀ yẹn náà tẹ́lẹ̀ ẹ̀dìbà ìjọba ẹgbẹ́ yìí wọn ni máa ń lò wọ́n ìgbà mélòó náà ni nígbà tó bá délé ọkọ rẹ nìyí o ni máa di bí òbá wa bí bẹ́ẹ̀mi òbá wa gùn dé bí òdélé ọkọ kọ́ sọ pé wọ́n ló di lọ́nà tó ojú tẹ̀lé súnà nàbí kò bá wa lọ sálà ọlọ́kùnrin tiẹ̀ ó ní ìgbà mélòó náà ló lò tó fi parí léèwé nítorí owó léèwé rẹ wọ́n tá máa kúnlẹ̀ máa kúnlẹ̀ tábà olómi mo ní máa kúnlẹ̀ tó o bá kúnlẹ̀ nídìí wọn ò ní sanwó léwé rẹ ẹ wọ̀rọ̀ báwọn ẹ wá béèrè lọ́wọ́ rẹ báwọn ìpè ṣé tó bá ti wá di kó sanwó léwé rẹ tán sanwó léwé rẹ tán nídìí tó bá jẹ́ pé dáadáa ló jẹ́ nídìí ara gómìn rẹ ayé kó sọ̀pẹ̀ náà nù wọ́n yà tó bá sanwó léwé rẹ tán nídìí báyìí tó ti wá pa ilé ìwé wọ́n á sọ àbáyé kó tẹ̀mí òní kúnlẹ̀ máa wò ẹ̀dí báyìí tó bàbá wa gbọ́ yé ti pé ẹ̀hẹ́n àti kíni àti tó ti tẹ́ àtẹ́sàn ẹwù kaba wọn ebi irú ẹni wọn ní tì í nígbà tó wọn bọ ebi yẹ kó tẹlẹ lọ kó tẹlẹ wọn lọ àwọn bàbá wọn kó tẹlẹ wọn lọ lórí wọn pé àtọ bàbá àwọn ọmọ wọn kó kaba báyìí báyìí wọn bá mi o báyìí báyìí báyìí lẹsìn mi báyìí lẹsìn mi báyìí ẹwù kaba wọn. wọn náà àwọn ẹlẹgbẹ́ ẹgbẹ́ wọn gbé ẹgbẹ́ lérí gan tó jẹ pé wọn wọn ṣe balabala jí ni nígbà tó pè kan tó ń bè lọ́wọ́ rẹ̀ pé ẹ dákun ọmọ mi ìyá ọmọ ló tẹ̀ bá ló tẹ̀ bá sọ̀rọ̀ jẹ́ ká dákun ọmọ mi òkúnlẹ̀ sí mi ní pé lóòótọ́ kò sí ìrànlọ́tí ṣe tí ò dáa o kò sí ìrànlọ́tí tí ò dáa àmọ́ kò tẹ́ mi lọ́rùn kò tẹ́ bàbá rẹ̀ lọ́rùn wọ́n là kò tẹ́ màmá tó bí èmi gan náà lọ́rùn sílé ń sọ lẹ́yìn fóònù náà wọ́n kò tẹ́ màmá òun náà lọ́rùn ẹni yìí wá ń sọ fún tòun tí kò ṣe rí wọn ni wọ́n á sàlàyé fún yàrá pé à ibi ìtọ́ máa ń ṣe ibi tó dáa ni o ìtọ́ bá sọ́nà àlẹ́ bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sán láwọn ọmọ ẹni tí kẹlẹ lọ lè gbọ́ yé kẹlẹ lágbọ́ yé pé á ah, eré yìí o yé ti pé ń sáì lójú títí ìlànà ẹ̀sìn ní tẹ̀lé ìyàtọ̀ wà láàrin ẹni tí ń sáì lójú tì àtẹni tí ń tẹ̀lé tì àwọn aláì lójú tì ń bẹ náà ṣe pé ẹ bá wọn kan náà bẹ̀rẹ̀ ní ìwé kúlẹ̀ kí ẹ̀ láwùjọ tí wò ṣe súnà ẹ̀dí bá rẹ̀ bá kọjá báyìí dẹ́ ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ lójú náà ní ìṣẹ́ kan àmọ́ tó bá jẹ́ bó àbí òde á lòkè dé bá dídá yìí tí ó dá ìlójú ti máa lọ́wọ́ ni èsè tó ẹni yìí ti sọ̀rọ̀ yẹn pé sọ fún pé tọ̀ ẹ yá sọ fún àmàyín náà pé kọ́má kọ́jọ́ tẹ́ àwọn lọ́rùn pé ǹjẹ́ nìyí ṣe ló dà o ẹ̀wù kan báwọn lórí fóònù tó gbọ́ báyẹn ní kọ́ ọ̀dẹ̀ lókè fún ìgbọ́ bọ́ọ̀lù káwá sọ pé ẹ̀ǹtí táwọn yẹn ti di wàá bá ọ nílé sani di wa bọ wa nù wa tí wọn wá ń tàlà yìí tó báyìí lórí báyìí lórí o nítorí yẹ gẹ́gẹ́ bí ẹni tẹyàn ríra ẹsẹ gbèsè kò gbé ah, àpá àtúnà lè nítorí yẹ pé tó o bá lè mú sùúrù pé a ah, tọ̀ wọ́n sábà máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa àmọ́ má ti wúrú àwọn kaba kò dáa má sa ìlú bíi wọn sábà bí ọ̀sẹ̀ máa jẹ́ owó sábà lóṣù máa ṣe àmọ́ tí wọ́n ti mọ̀ yìí pé òfin rẹ̀sì yìí èyí ò ní ká ní òní ṣe ṣe àgbẹ̀ yìí wọ́n á mọ̀ pé ó ti wá àti fún wa àbí kọ́ tí ó ti ṣe yìí wọn kó wá lè sọ nípa onílé yìí kó wá tẹ̀lé wọn pé tọ̀ ẹ wọ́n á lọ nípa wọn sọ̀rọ̀ kò sí lè tí wọ́n á sọ fún wa ní pé ẹ máa lọ ẹ máa lè ṣe ogun bẹ́ẹ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣe ẹ máa lọ lè ṣe nítorí wọ́n á borí jáì sílẹ̀ náà ni pé ẹbí ọdún mélòó kùsùn olùfà ilé ìwé ẹ wọ̀rọ̀ tí ò dáa so ibi tá a ti lọ òun náà ni pé àwọn tàbí ànẹ́bí wọn a máa gbé ànẹ́bí tóbi gẹ́gẹ́ bí hadithu <coughs> gẹ́gẹ́ bí hadithu tí a kà fún ara tó lóun ti déwájú àwọn lọ́balọ́ba ó ní bára gbà sókè ẹ̀gbẹ́ báyìí ọwọ́ àwọn sàbẹ̀ ní òkò sí wọ́n ti fi pa ojú wọn fi para wọn sọ eléyìí eléyìí ẹ̀sà ló jẹ́ fún anabi sallallahu alaihi wasallam ìpè àwọn nǹkan àtẹ́kùkọ̀ ara anabi ìwọ̀n anabi náà fi sómi báyìí ẹ̀ wọ́n á máa fi ṣèwòsàn ìrírí anabi ìtọ́ anabi sallallahu alaihi wasallam ìtọ́ rẹ̀ omi àlọ́ àlá rẹ̀ sani sallallahu alaihi wasallam bá sàlọ́ àlá àwọn sàbí àmọ́ ẹ̀gbọ́n àwọn sì máa fi para àmẹ́lẹ̀ yìí anabi sallallahu alaihi wasallam kan lórí gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi wasallam ti ní káfẹ́yàwó ju mẹ́rin lọ òun nìkan ló dáa ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó wọlé ẹnìkan kan oṣù tó bẹ́ẹ̀ tó ẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ ó kọjá àlàyé dàájà ó kọjá àlàyé Allah subhanahu wa ta'ala alálàkalẹ̀ fún ó fẹ́ kó síbi kíni ó fẹ́ kó káyé àwọn ànábì gbogbo àwọn táwọn náà bá mú mi àlọ́ àlá tí àwọn sọ pé àgbà àlùbáríkà mi àlọ́ àlá àgbà àlùbáríkà kìíní kan so eléyìí kò lẹ́tọ̀ọ́ àdádálẹ̀ so a Urwatu bin Mas'ud ó tún wá sọ síwájú pé wàyí dáa tàwa dọ̀ á ó ní táwọn ibi wa ń sálọ̀ àlá táwọn sọ̀rọ̀ ìbáraẹni pàdánù sálọ̀ àlá báyìí káàdù yàtẹ̀tìlú náà aláwùjú yìí ó ní wọ́n fẹ́ẹ́ máa lura wọn lórí àlọ́ àlá lórí àlọ́ tí wọ́n máa jira wọn yá ìfẹ́ kó bọ́tù lọ́wọ́ mo fẹ́ kó mo fẹ́ gba omi àlọ́ aláǹdá mi sọ̀rọ̀ báwa ni wasalam ó wá ní wàyí dáa tàkà làmá sànà bí bá wa sọ̀rọ̀ khafadu aswata fún ìdàwó ó rẹ̀ ohun wọn lẹ̀ tó dàbí sọ̀rọ̀ báwa ni wasalam. fún ẹgbẹ́ bá wà láàyè kí wọ́n sọ̀rọ̀ àti wọ́n bá fẹ́ béèrè béèrè wọ́n rẹ̀ ohun wọn lẹ̀ wọn ò ní kó ohun kí owó kì àbóhùn líle wọn ò ní bá nàbí sọ̀rọ̀ báwa ni wasalam sọ̀rọ̀ wàmà yahuduna nadara ilayhi ta'ziman lahu wọn ò sì ní máa wọ ànábì báyìí máa yà ojú nàná lọ kán wá tẹjú máa ànábì báyìí kójú wọn máa ṣe mẹ́rin tààdí ìmọ̀láwù wọn fi ń pa ànábì lé náà ni ẹ wá gbogbo àwọn àpẹẹlẹ táwọn tó kàkálẹ̀ yìí táwọn fi sàpẹẹlẹ ànábì sallallahu alaihi wasallam ẹ níbo wá ní ọjọ́ bí wà bẹ́ẹ̀ lòdì mọ́tẹ́ ń pa ànábì lé níbo ni kúnlẹ̀ wà bẹ́ẹ̀ lòdì mọ́tẹ́ ń pa ànábì lé tó wọ́n ti kúnlẹ̀ fa ànábì wọ́n ti tẹ̀ fa ànábì wọ́n èé dúró fa ànábì gan kánábì owó àárín wọn nísìnyí ẹ káwọn tàbí ti wà ń jòkó báyìí wa wà ní wọn eré jòkó wọn náà wọ wà anasi sọ bẹ́ẹ̀ ní ọ̀hádìsì rẹ̀ ó láwọn ìdí bá nàbí sọ̀rọ̀ láwọn lọ́sọ̀rọ̀ tánàbí adé àyè àwọn nítorí pé àwọn ọmọ bá nàbí kọ́ láìláà nàbí gbà ìdánàbí kọ́ òyìnbó gbà lórí ìdánàbí kọ́ òyìnbó bínú sí àmì ojú lè dìde ọmọ bàjẹ́ ọmọ ìjọra gbogbo òkè kan lójú tọ́ ẹ̀kọ́ lẹ́tọ́ ni ànábì òbá àwọn sàbí òbá fipá ọmọ fipá ànábì lé tọ́ ẹ̀kọ́ lẹ́tọ́ ni ànábì òde tako ànábì ní mansarahu ayélujálahu rìjáàlù kìyàmán fàdí ẹ̀tàbáwá àmàkàdáwó bìnnà ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tínú ẹ bá ti dùn sí i tó bá dùn máa pé káwọn èèyàn máa dìde dúró fún un káwọn èèyàn wá dìde dúró wá dìde fún un láti fi fún alé anabi ní falẹ̀ ẹ̀dàbá wà ádàwó ìnà àwòmínà náà anabi kó lè máa tọ́jú àyè tó lè sí nínú náà ẹnu hadith muawiya muawiya bin abi sufiya ọdí ọba wa ni tó ọ̀rọ̀ anabi tó sì lálàáfíà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú èyí owó eléyìí ti báyìí ọ̀rọ̀ anabi tó jẹ́ pé bàbá ti gbọ́ báyìí wọ́n yẹ ká ṣe kí ni wọ́n yẹ ká kọ́ sí àwọn sàábẹ́ ni ọ̀rọ̀ táwọn ọmọ mi ń gbé anabi tóbi òun ni pé kí ni wọ́n ti gbá sí anabi báyìí ibùdàdàrú wọ́n sáré sí ni wọ́n sáré wọn ní dájọ́ sí pé tí má ti dàgbà ní ti máa tẹ̀ láti ànẹ́bí bá ti jáde ilé ìwé ní ti máa tẹ̀ láti ànẹ́bí bá ti délé ọkọ ní ti ní àwọn dáadáa ní tẹ̀ láti ànẹ́bí ta ló sọ wọn kó ti gbà gbogbo gbàtó ń a ti máa ti wá pé thirty five years ní ti a ìfẹ́ wa bẹ̀rẹ̀ sún náà ta ló sọ ọjọ́ eré rẹ̀ fún ọ kó pé thirty five years gan tòwúrú àwọn kan báwo ní ti òun náà ló fà sí fúnyẹ̀ ti dájọ́ sí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí pé olè lẹ́mi olè rò pẹ́mi ní ti kòròkò lálàáfíà òròkọ́ dọ́ni ọ́ bẹ́ẹ̀ ni àlàáfíà kọ́ ni kú àárẹ̀ kọ́ ni kú àlàáfíà kọ́ ni kéèyàn máa tẹ̀mí àìmọye tó lálàáfíà tó kú àmọ́ tó wà lérí àárẹ̀ báyìí mọ iye ọdún tó sì kú ó sì tún padà dìde so ọ̀rọ̀ ẹ̀sìn ìgbésẹ̀ nǹkan tẹ̀yẹ̀ máa dájọ́ sí so ṣẹ́kù wá ní wàmà àhàlà tààrí wọ́n ní pẹ̀lú gbogbo báwọn tàbí ti máa ń gbà nẹ́bí tóbi bá ti máa ń sàpọ́nlé rẹ̀ yìí màá já àlù yàwó màmá òyìn ní ayé dáhùn àkùnfà àlàní àwọn tàbí ò mú ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam wọn ò mú ní ọdún táwọn ọmọ mi sọdún wàhálà ní wọn ò sì mú ní ayẹyẹ bí wọ́n ti mú láwùjọ lónìí wọ́n mú lọ́dún wọ́n mú láyẹyẹ nítorí wọ́n pè ní eid òun náà ni yóò máa para kì í tẹ̀ ká ma yóò máa para lọ́dọọdún òun náà pè ní eid tó wọ́n mú ní eid wọ́n sì mú ní ìtìbáàl wọ́n mú ní ayẹyẹ walau kana dhalika mashru'an ma sheikh wa ibn fawzan wọ́n ní walau kana hadha walau kana sọ tó bá wà ní òfin islam ni máa tààrà kù àwọn sàbí ò ní filẹ̀ láíláí wọn ò ní gbèjì sílẹ̀ á bá a lọ́wọ́ wọn ni àbáwọn sàbí ètò àwọn bá àkà lọ́wọ́ wa ẹ òbí táàbù láyé kan ẹ bá àwọn ẹni tó kọjá lọ lè máa bá àkà lọ́wọ́ wọn tí á bá ti bá lọ́wọ́ wọn ni ọ̀nà wo làwọn sàbí òbí àbá wọn lè lọ́wọ́ tiwa láwọn tí wọ́n ti kọjá lọ so eléyìí òun náà ní kí sọ́wọ́n kó gbá anabi tóbi ni àwọn tí wọ́n mọ pàtàkì àti anabi jọ lọ tí wọ́n gbá anabi tóbi dáadáa wọ́n ti wáyé síwájú rẹ̀ wọn ò gba owó ọ̀nà báyìí láti fi gbá anabi tóbi wọ́n ti mà á wọ́n sá mọ̀ pé ọba anabi jọ kàní àbí wọ́n mọ̀ pé jọ kàní wọ́n bí anabi anabi ò jábọ́ láti sámà so kó wàá mú ọjọ́ yẹn láti gbé ká wá wájú ọjọ́ tó bí anabi kà máa fi sọdún àbí kà máa fi sàyẹyẹ ẹlẹ́ẹ̀kejì nínú ìrújú tí wọ́n tún máa ń gbé kalẹ̀ lórí pé àwọn fi sayẹ ọjọ́ bí ànábì òun náà ni alìsíjáàjù bí anna haza amalu kẹsìrì minanad, nas ní kẹsìrì minal buldan inú ẹ̀rí wọn tún ni pé sẹ́bání mọ́lí ní òsínú ẹ̀sìn adúgbò gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe yìí sẹ́bá dé oko òlú mi ẹ bá dé owó ọkọ ń bìbí gan wọ́n ní àwọn máa ń ṣe ayẹyẹ bí ọlù tí wọ́n gbọ́ ọlú létí

àbí ẹ̀rí àdọ́gbọ́n àdọ́gbọ́n fi karú yàn lójú òun náà ni so àṣẹ́kù wá ní wàlìjẹ́ wá bọ̀ àbúdárí ká ànàkó àìlẹ́yìn náà létí rárá pé lẹ́yìn ni èsì rẹ̀ náà ni pé al-hujjatu ìta ń pè lẹ́rìí bima sabata ani rasul sallallahu alayhi wa sallam òun náà ni ìtọ́ba fẹsẹ̀ rìn látọ̀dọ̀ anábì nítorí fẹsẹ̀ nílẹ̀ táwa rí látọ̀dọ̀ ànábì ànáhàyú ànìbídàáyí rúmọ́ọ̀mán àrígbé ànábì kọ́ fún wa pé ká máa ti gbogbo tí ń jẹ́ àdáda rẹ̀ lápapọ̀ gbogbo tí ń jẹ́ àdáda rẹ̀ lápapọ̀ wàhálà mìnìhà wọ́n ní ìdẹ́sẹ̀ yìí náà nísìnyí ìlú náà ló dá wà ẹ̀jẹ̀ báwọn níbi ọ̀rọ̀ hasan àwọn amọ̀sọ̀ rẹ̀ lọ́tọ̀ náà gbà pé bídíà ni <laughs> ẹ̀jẹ̀ báwọn àmọ́ hasan ẹ kò ráyè wọlé so wọ́n ní nǹkan sọ yìí nìsín ẹ̀dí bá hàzà mí nìyà ọjọ́ bí anabi nìsín nínú àdáda alẹ́ sànàbí kọ̀ wa náà òun náà wà wà á náà àwa rí báwọn èèyàn wá pọ̀ lórí wọ́n ṣe ya pa gbogbo àwọn ẹ̀rí yìí wa ìkásòrò eléyìí ẹsẹ̀ o wọn ò bá kọjú ìpẹlẹ̀ ẹlẹ̀ lọ wọ́n ìkásòrò wọn ò bá kọjú ndí ẹ̀ ló kà lọ kí ogun ọkọjọ lórí ẹ̀ sẹ́kù ní torí pé Allah subhanahu wa ta'ala ti sọ fún wa ẹlòmíì àwọn ẹgbẹ́ rẹ̀ gba tó nílọ rẹ̀ nàbà wá ń tẹ̀ra ní iná lọ klọ́ọ̀bù yóò máa yà ìyá bó lè mi nìkan ti wá dá yàtọ̀ ẹ̀mí rẹ̀ fẹ́ rìn máa wá ẹ̀mí rẹ̀ fẹ́ kó fẹ́ kó mi ìbàjẹ́ ìdáni máa gbé sílẹ̀ mi ta àwọn àwọn yòókù rẹ̀ láti ṣe kíní o ìwọ kan dá ara rẹ̀ ṣe kíní o kan dọ́ọ̀lù ara rẹ̀ ṣẹ́gbẹ́ kan ìdáni máa gbé wa àmọ́ tó wá lágbọ́yé Qur'an Allah subhanahu wa ta'ala sọ́nù sọ́nù àdìhàn áyà one hundred and fifteen. wọ́n ní wàyí tó tẹ́ akthara man fil ard ó ní ànábì wàyí tó tẹ́ akthara man fil ard lori àwọn to ba wà majority majority ni wọ́n lọ an sọ ọ́ kó lójú ọ̀nà Allah tí a ti bẹ́ẹ̀ díẹ̀ lórí majority ẹni bá sọ kó lójú ọ̀nà nítorí pé gbàdí Islam bada alìsílámù bari ìbàdí ẹ̀sìn ìsìlámù bẹ̀rẹ̀ lájòjì ni anabi sì ní pọ̀tà ìhùdú gàrí ìbàdí pọ̀tà ìhùdú gàrí ìbàdí kàmá bada ìsìlámù tù wá padà wá di àjòjì kó ti bẹ̀rẹ̀ ẹ wọ àwọn àdìgbò tá a wà nídìí ṣé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nídìí ìsìlámù ti máa dàjòjì gbogbo àwọn nǹkan tí ò jọjú lọ́dọ̀ àwọn sàábé lọ́dọ̀ àwọn sàábé ànábì tí wò ó rí sí nǹkan kan pé pé ah wọ́n ti máa lẹ́sìn láwùjọ tiwa lónìí ó ti di kíni ó ti dàjòjì tẹ́bá dáhùn bòmí lónìí nìsín kọ́dà yẹn ń dàjòjì ń bòmí tẹ́bá ìtẹ́lu mi kírun báyìí àwọn yóò pé o ló lọ sáà bòmí kan nílẹ̀ ibo kan àbí tọ̀ wa ń kírun lọ báyìí àwọn kéèké wọn wá pé ó pe àwọn ìgbà ń <laughs> wá pé òrírí àjòjì Islam lọ́dọ̀ wọn wọn wá pé tí wọn ń wá wò wọn. anabi ti tọ́ka wa bẹ́ẹ̀ pé ìsìláàmù padà dàgbé mi so tábà wá jẹ́ àwùjọ kan táwa rí pé súnà anabi wá jẹ́ bẹ̀rẹ̀ ó jájó ju bẹ́ẹ̀ so yìí wò túmọ̀ pé bàtà tó wá rí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ń ṣe òun náà ni wọ́n kọ́ sí wọn wà lóko òdo lórí kò láti sọ fún wa pé ilé anabi bó bá tẹ̀ títí ọgọ́rọ̀ àwọn èèyàn tó wá ní ìdáwó kọlọ̀kọ̀ yẹn máa ti máa ń ṣe ló máa ṣe yìí lùkà ń tẹ̀bi ìlà wọ́n sọ ọ́ nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala mélòó làwọn mùsùlùmí bàtà kẹ́rẹ̀ bẹ̀rẹ̀ ìsìláàmù pẹ̀lú òǹkà àwọn aramọ́ta wọn ti pọ̀ tó wọn mélòó ni mùsùlùmí wọ́n yẹ pé majority ni wọ́n yẹ ká nàbí ipa tó wá sí ni pé ẹ̀yà máa bá majority lọ so àmọ́ látara pé kí ni òdodo ẹ́ wọ́n dà bó òdodo bá òdodo bá mọ́jú ẹyọ ká lọ tí lọ́ba lé lẹ́gbẹ̀rún òdodo ó dúró lọ́tọ̀ ló padà ó dúró lọ́tọ̀ yìí tólódó bá ti padà wá yá òdodo náà ní máa padà borí Allah subhanahu wa ta'ala ni wa qul ja'a al-haqqu wa zahaqa al-batil inna al-batila kana zahuqa ó lè ànábì sọ fún un pé já alhaq òdodo dé wàzáhà albatil ìbàjẹ́ ṣe kí ni ó palẹ̀ mọ́ gbogbo tó dodo bá ti dé báyìí ìbàjẹ́ ó palẹ̀ mọ́ ni yóò kagara rẹ̀ ni ẹnna albatila já nàìjíríà kò kọ́ ìbàjẹ́ rẹ̀ tẹ̀ nílẹ̀ yóò máa sánà ní nígbà tó bá ti di pé tó bá tẹ̀ nítorí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa pé lẹ́yìn bá tẹ̀lé ọkọ yìí hàn wọ́n sọ yẹn. sẹ́kù ní máa anáhu la yazalu bihamdillah tó ní bàtẹ́ sọ yìí àwọn èèyàn wò yẹ wò bò pẹ̀lú ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala fi kulli asr ní gbogbo àsìkò ní kò sígbà wọn máa ń yunkiru hadhihi al-bid'ah kò sásìkò kan tí ó wáyé táà nílà àwọn tí wọ́n máa ta ko àdádálẹ̀ àyíwá táwọn náà bí ti lọ tán látòjú ayé àwọn sàhábà ridwanullahi alayhim tóbi jòlí olónìí ẹ lè nígbà kan kí wọn wá ní máa tako àdádálẹ̀ àwọn sàábẹ tako nábì lọ àwọn tí wọn gba ìmọ̀lọ́dọ̀ àwọn sàábẹ wọn tako wọn wá tako fáájì tí tó fi di àsìkò táwa náà wà yìí bí ó ti wá máa wà ní sálìkì àmọ́ òfìdé tó eléyìí náà ní ti ń sọ fún wa wípé nǹkan wò dáa náà nítorí pé tó bá yẹ pé béèyàn ti pọ̀ lórí rẹ̀ tá a tó wá rí báwọn yẹn tó wá dákẹ́ àlẹ́ ní takò wọn á máa rí pé á jẹ́ pé nǹkan wọn dáa ni ẹ̀ jẹ́ nìkan kò sọ̀rọ̀ ni àmọ́ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn ti ń takò gbogbo àwọn nǹkan báyìí sòṣèkù ní wọ̀nyí báyìí ní bòtí láàdá àwọn èèyàn ti ń sàlàyé ìbàjẹ́ ti ń bẹ lára ogun tá ń pè ládàá lẹ̀ wàlà hujjata bi amali bi amali mani samarọ ala ìyá ìhá báàdà máa sàbẹ̀yà lẹ́wọ̀ ìhà kò wá sẹ́rì kò sẹ́rì níbi àwọn tí wọ́n yìí ti dojú báwọn ti máa ṣe nù lẹ́yìn ìgbà tó dòdò ti hàn sí wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti sàlàyé fún wọn sàlàyé ti clear àgbọ̀dọ̀ wa mọ bí wọ́n tẹ̀ ní ma àwọn ń tẹ̀fẹ́ nu wọn nu wọ́n ṣe tó wọn nu wọ́n tẹ̀lé ẹ̀ jìnnà gbórúkọ rẹ̀ wọ́n tẹ̀lé ìlànà ṣe ìkọ́ọ̀bì yẹn so títẹ̀lé tí wọ́n tẹ̀lé yìí nìsín àwọn ọ̀gbọ̀dọ̀ tó wá máa lò lẹ́rìí máa gbé á wọ́n ti wá pọ̀ tó yìí káwa ní gbogbo ọmọ ti pọ̀ tó yìí ẹ nítorí pé ah, àdìsá nàbì sallallahu alaihi wasallam ee Allah subhanahu wa ta'ala nígbà tó dá nàbì ádámù dá ó ní kí ànàbì ádámù kó mú àwọn báàfà na àwọn nǹkan tó jẹ́ àwọn tó jẹ́ ìpín àwọn tí ó wọ náà nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n bè lọ́wọ́ ànàbì ànàbì ní nínú gbogbo eh, ninety nine nínú inú òun ni tí èmi ò ní wàá kú láti jẹ náà tó ànábì wa ni àti òye yìí ni pé àwọn gaa bẹ tó yẹ pé wọ́n fẹ́ pọ̀ jù lọ àwọn ìyá àjújù ọmọ àjù àwọn tó kọ̀ lẹ́yìn àwọn tó wọn pa mọ́ ẹ̀yìn so àwọn yìí náà pọ̀ gan àwọn náà ń bẹ lára àwọn tí wọ́n wà ní wà náà àwọn eléyìí ti kò ti ń tọ́ka fún wa tó ni ìpè ọ̀pọ̀ èèyàn kọ́ ni o ni sheikh wa ni fàmíman ankara lè tìbàl inú àwọn tí wọ́n tako ìmọ̀tọ́jọ́ bí anabi sallallahu alayhi wa sallam sheikh islam ibn taymiya wọn náà ni sheikh wa ibn eh, taymiya ahmad bin abdul halim ibn taymiya rahimahullah sheikh islam wọn wà nù àwọn tí wọ́n tako ọjọ́ bí anabi tètèdọ́ ìsirọ́ọ̀tì mùsàkìm nínú tí àwọn tí jẹ́ ìsirọ́ọ̀tì mùsàkìm sílẹ̀ àtisọ́m inú tíra àwọn sáfẹ́ ní alẹ́ àtisọ́m ìbẹ̀mbẹ̀ ẹ̀bà bẹ́ẹ̀ wọ́n ibn al-hajj fil madkhal àti ibn al-hajj nínú tíra ìtọ́sọ ní al-madkhal òun náà tako ọjọ́ bí anabi tá à ń sọ yìí bẹ́ẹ̀ wà sheikh tajuddin ali ibn umar al-lakhmi àti sheikh tó wọ́n dákọ̀ yìí tajuddin ibn ali ibn umar al òun àwọn tá à sọ yìí alafa bi nkari ní kìtàbà mustaqillan òun ti kéde kó sọ ọmọrọ òun ní ìdígbé odi tíra kalẹ̀ fún nípa mólídìí anabi sallallahu alayhi wa sallam yìí wà sheikh muhammad bin eh, bashir asahasuwani alihimi àti àbá àtàdàkọ yìí ọmọ india tẹ̀sílẹ̀ àbá yìí jẹ́ òun náà ó tún kọ́ ó tún sọ nípa ọjọ́ bí anabi bá dáadáa lẹ̀ ni nínú tíra tó sọ ní suyana tó ti ń sàn sheikh ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni azayid muhammad rashid ridọ inú àwọn àbá cairo ni àbá yìí náà alama fi hiri tá alata mustaqilla àwọn náà kọ́ síra pélébé kan tó jẹ́ pé olórí maulidi náà kọ́ lé lórí wa sheikh muhammad bin ibrahim alu sheikh àtàwọn àbá wa sheikh muhammad bin ibrahim alu sheikh nínú àwọn mufti saudi ni àwọn náà kọ́ síra lórí ẹ̀ ládàáta wa samahatu sheikh abdulaziz bin baz àti sheikh wa ibn baz rahimahullah wa ghayru haula mimma la yazaluna yaktubun àtàwọn náà kọ́ sáwọn tá a dákọ̀ yìí nínú àwọn tó ṣe pé dòní olónìí wọ́n sì ń kọ̀rọ̀ nípa kíni fi inkari hadhihi al-bid'ah fi kulli sana lọ́dọọdún ni wọ́n kọ̀rọ̀ nípa títako àdádálẹ̀ maulidi fi safahatil jaraid wọ́n làwọn kọ́ sí àwọn sinagogo àwọn magazine lẹ́rìsìrìsì wal majallat wọ́n kọ́ síbẹ̀ pé ẹni máa ń kàwé lásìkò náà máa ń ṣe gangan yẹ́n bá lọ wọ àwọn ìjálá alẹ́ lárúbáwá nìkú àwọn nípa wọn àwọn kọ́lọ́mù kan wà tó jẹ́ pé bí wọ́n sọ̀rọ̀ nípa súnà ẹ̀ ẹ́ bá ti di bí àsìkò rọ̀ bí òun láwà lẹ́kọ̀ọ́ báyìí nìkú nínú àwọn kan tó wọ́n kọ síbẹ̀ ó kọ síbẹ̀ pé pa ọjọ́ bí anẹ́bí kò lẹ́rìí ló nínú Islam àdáadáa lẹ̀ so eléyìí ní tiwọn túmọ̀ pé kíni àwọn èèyàn bẹ wọ́n ti ń sàkó so bí wọ́n ti ń bẹ́ẹ̀lẹ̀ lárúbáwá náà bẹ ẹ̀sìn bá inú ẹ̀ òun náà ní jòjú táwa náà ń ṣe tí wọ́n ti kọ́ kalẹ̀ pé ká máa ṣàlàyé rẹ̀ fúnra wa ṣe àdáda rẹ̀ lélẹ̀ yìí ìdákẹ́ lórí ìbàjẹ́ aburú ni kéèyàn ó dákẹ́ alẹ́lẹ́bá ọ̀kìl wọ́n ní asáàkìtù anilhaq wọ́n ní asáàkìtù anilhaq ṣèitọ́nùn àhàràtù ẹni tí bá máa dákẹ́ nípa àbàjẹ́ lórí ìbàjẹ́ ṣèitánù ṣèitánì tí ò lè sọ̀rọ̀ ni ṣèitọ́nùn ṣèitọ́nì tó ti wá àhàràtù àmọ́ kò lè sọ̀rọ̀ ẹ ti bá wọn níbi so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹni máa ń sọ̀rọ̀ lórí bí máa ń sọ ìbàjẹ́ jáde lẹ́nu ìyẹn máa ń sùtáàdì lòun náà sùtáàdì ti ń sọ̀rọ̀ lọ so èyí ò gbọ́dọ̀ dákẹ́ so nítorí pé yorùbá náà máa ń sọ pé adákẹ́ mọ́ kọ́ àmọ́ tẹ́lẹ̀ ní ṣe ẹni máa ń sọ ìyẹn máa ń sọ ọ́ síta ni yá eléyìí o ìdájọ́ rẹ̀ ni bá sọpọ́ọ̀tì ẹ̀rí jáàmà mo bá sọ̀rọ̀ náà ni bí ó ànábì ní ẹ tí nígbàgbọ́ tí ó pé ìgbàgbọ́ yóò ti pé ata yòókùpá lè àhíhì máa ìfipò iná fìhí títí tó fi máa fẹ́ bó ṣe fẹ́ fún àrífọ́ màlàkejì rẹ wọn lò fẹ́ ṣe bídíà ló fi jìnnà sí o fẹ́ ṣe tí o fẹ́ ṣe mu o fẹ́ ṣe bọ́ o fẹ́ jìnnà sí o bẹ́ẹ̀ kó o ti wá jìnnà sí wọn o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn tẹ́ ẹ̀jọ́ bẹ láwùjọ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn tẹ́ ẹ̀jọ́ gbàdúgbò o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ fámìlì rẹ òun náà ló fi wá máa ṣàkólé kan láti máa ṣàlàyé rẹ fún wa kọ́dà bí o bá fẹ́ gbọ́ ó máa ṣàlàyé rẹ̀ fún wa kọ́dà bí wọ́n bá ń gba ọjà lórí ẹ̀ ó máa ṣàlàyé rẹ̀ fún wa kọ́dà bí wọ́n bá gbógun tì ọ́ lórí ẹ̀ ò ní wò kó wá dákẹ́ tó gbọ́ gbógun tì ọ́ lórí ẹ̀ ìdí wọ́n fẹ́ ìfẹ́ dáadáa tó fẹ́ fún ọ òníwó máa wò kí má nìyó bá pé òníwó máa múra sí àpèjúwe ẹni oní sódà gẹ́gẹ́ bí àpèjúwe dókítà ni dókítà àtọmọ tó rẹ̀ ẹ̀ wò kí ló fà á torí pé nọ́ọ̀sì ó fún lábẹ́rẹ́ nítorí pé abẹ́rẹ́ wo dùn ún tó bá wá rí nọ́ọ̀sì oníṣìí ó lè máa sunkún wà tó bá ti rí abẹ́rẹ́ tí ó sì fún yín ní ti báyìí ẹ̀ ìwòsàn níbi wá fún un àmọ́ yóò nílá tó bá àpèjúwe ṣe nínú pé àwọn tó yẹ pé ẹ bá ń sòdodo fún wa àpèjúwe ẹni tí ń gbìyànjú láti ṣe ìwòsàn àwọn tẹ̀síńbẹ́ láwùjọ rẹ̀ ń tó bá sì gbà balẹ̀ tó bá gbà á bí ẹni tó gbà balẹ̀ gbà bẹ́rẹ́ nígbà tó bá jọ́ kejì báyìí ti yóò ti máa bò pápá rẹ̀ di yá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá tẹ́ díẹ̀ kalẹ̀ tó bá a ah, mo ti ẹ̀fẹ́ yọ gbogbo nǹkan tí mẹ́lá gbárí pé ah, mo ti gbélé rí mo ti gbélé rí àbí kí n ti ẹ̀yọ fẹ́ inú kó bẹ́ẹ̀ kí n yọ pé bá a ti bá a tán ṣe nù kí n yọ pé bá a ti ṣe lé wa nù kí n yọ kó bẹ́ẹ̀ kí n yọ pé mo ṣe bá bàbá wa ti ṣe nù àwọn làwọn parẹ́ kí n yọ kó bẹ́ẹ̀ kí wọ́n bá balẹ̀ pé mo ti ẹ̀fẹ́ gbòdòdò gan kílẹ̀ ti sọ kí ẹ̀ bá fi yọ gbogbo nǹkan kó bẹ́ẹ̀ ti bá balẹ̀ gbọ́rọ̀ ẹ̀sìn sòwòrò eléyìí yóò ṣe kíni yóò ṣàǹfààní fún wọn yóò sì wúlò. naam ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn subahad nínú àwọn ìrújú tí wọ́n máa ń gbé wá pé a kàtọ́jọ́ bí adamu sallallahu alaihi wasallam pé omi lẹ́tọ̀ọ́ ṣéèkù ní yẹ̀kú lò wọ́n ní wàá máa sọ pé inna bi iqamati al-mawlidi ihya'an li dhikri an-nabiyyi sallallahu alaihi wasallam ìpè pólítà wọn ṣe yìí o àwọn máa fi yé ìrántí ànábì àwọn fi yé ìrántí ànábì pé káyé mọba àgbàgbé ànábì àwọn afimọ́lì ni yé ìrántí rẹ̀ pé bàbá ti sinmọ́lì ẹ̀rọ ọdún nídìí báyìí yóò máa yé ìrántí ànábì ṣẹ́kù ni wal jawabu an hadha naqul ṣẹ́kù ni èsì lórí eléyìí òun náà ni pé inna dhikra rasul sallallahu alayhi wa sallam dáadájú ìrántí ànábì sallallahu alayhi wa sallam tatajadadu ma'al muslim yóò máa tuntun sí lọ́dọ̀ mùsùlùmí ni wàyàdábìtú bí ha alimuslim kùlàmà zákàrọ̀ sumuhu kùlàmà zákàrọ̀ sumuhu mùsùlùmí ó sì máa rò papọ̀ mọ́ mọ́lídì yìí ó máa rò papọ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam kùlàmà zákàrọ̀ sumuhu gbogbo àti wọn ti dákọ̀ anabi ni wọn ti dákọ̀ àti wọn ti dákọ̀ anabi nìsín lẹ́kọ̀ọ́ kan nìsín ẹ̀rí pé ogun kálukú anáà ń gbìyànjú àti sallallahu alayhi so ìrántí anabi sallallahu alayhi wa sallam yìí yóò máa ṣe kíni yóò máa rí níhùn ní ní gbogbo gbà sábà ti ń dákọ̀ anabi sallallahu alayhi wa sallam òun láàmú rántí anabi sallallahu alayhi wa sallam fil adhan níbi irun pípé sábà sábà pèrún tán fún rántí anabi sallallahu alayhi wa sallam níbi irun èyàn tó máa tọrọ bá nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú sànàbí kọ́ àgbẹ̀ Allahumma rabba hadhihi da'wati tamma wa salati qa'ima àti Muhammad al-wasilata wal fadila ṣe parí eléyìí náà ní sìn kí ni a tún dé o àtúnrántí ànábì wọ́n wàá pè ó kéré jù lọ́jọ́ kan wọ́n pè ó gbogbo àwọn náà ní ti báyìí mùsùlùmí kọ̀ọ̀kan wọn alájà ànábì lásìkò yẹn níbi irun pípé nù tí ọba wa lóògbọ́n pípé nípa níbi ìkọ́mọ̀ ńkọ́ ṣẹ́kù ní wọlé ìkọ́mọ̀ ògbà tí yẹn bá ṣe ìkọ́mọ̀ tí wọ́n ní dàpọ̀ ànábì níbi ìkọ́mọ̀ wọ́n dàpọ̀ ànábì àánà ti rẹ̀ náà nù nígbà tí yẹn bá ṣe ìkọ́mọ̀ wọ́n lè kútọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi kútúbà gbogbo ọjọ́ jímọ̀ tó máa ń gbogbo ìgbà tí mùsùlùmí bá ń ṣe ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lẹ́gbà tó bá sàrò àlátá inú súnà nẹ́bì ni gbogbo ìgbà tẹ́yàn bá sàrò àlátá tẹ́yàn bá ń wí tẹ́yàn bá ń wí nǹkan ọ̀rọ̀ yìí gbogbo ìgbà yẹn èyí rántí ànábì sallallahu gbogbo àti ìyẹn bá sábà láti bá ànábì lórí irun àyíká sábà dákọ̀ ànábì eléyìí náà ọ̀rọ̀ tá à ń gbà ànábì ànábì ni wa kullama amila mùsùlùmù amalan salihan ẹ̀tún wá wo kullama amila mùsùlùmù amalan salihan gbogbo àti mùsùlùmí bá ń ṣiṣẹ́ dáadáa kan láyé gbogbo ọjọ́ tẹ̀ bá ń ṣiṣẹ́ tòkè tẹ̀yìn bá ń ṣe yóò gba aládá àmì ìlàfílẹ̀ kò ní kò ní gbẹ̀sẹ̀ òwà tẹ̀yìn bá ń ṣe mímọ ṣáláhùn rọ̀tún nínú tánàbí sọ̀lá wà lọ́sọ́lá mú wá fún wa ní mẹ́sìn fàyín náà hù bìdá àdìkà yẹ tọ̀tọ̀ kí àròhù pẹ̀lú eléyìí ní sìn ààfin rántí ànábì ni wọ̀yẹ́ sínú ilé yìí minal àjù ládá ó sì tún máa lọ bá ànábì sọ̀lá wà lé wọ́sálàm mẹ́sùlù àjìrì àmì irú ẹ̀san àwa tá à ń ṣe ohun tó tún máa lọ bá ànábì ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo dáadáa tá a rí tá gbogbo tá a mọ̀ sí dáadáa láyé tá à ń ṣe ní mẹ́sìn ògbà tí yẹn bá ń kírun láyé gbogbo ládàtà bá níbi irun yóò máa ànábì náà tó máa rí ìlú ẹ̀ kọmíṣà yóò máa kọmíṣà tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo àtẹ̀yẹ̀ máa ń wà dáadáa gbogbo àtẹ̀yẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa gbogbo àtẹ̀yẹ̀ máa ń rìn dáadáa gbogbo àtẹ̀yẹ̀ máa ń ṣe wá àti fáwọn èèyàn gbogbo àtẹ̀yẹ̀ máa ń pàṣẹ pé eléyìí da eléyìí ò da gbogbo àtẹ̀yẹ̀ máa ń dìnà lé àwọn ẹ̀jẹ̀ síbàjẹ́ gbogbo gbàtà ń sọ yìí gbogbo gbàkọ̀ kan yìí òun náà l'Ànábì sallallahu alaihi wasallam yóò máa gbẹ̀sà wàhákàtà muslim dá ìmán sọ̀ṣẹ́kù ní báyìí ni mùsùlùmí ní gbogbo gbà gbogbo gbèsè ayé rẹ̀ yóò yí zikra gbogbo ọba ní mùsùlùmí máa yẹ ìrántí ànábì sallallahu alaihi wasallam wa yartabitu bihi fil layli wan nahar ànábì gbogbo yẹn lè máa sọ fún a máa kọ̀nẹ́tì máa ànábì ni mùsùlùmí a máa kọ̀nẹ́tì máa ànábì ni àtọ̀tán àtòru nínú gbogbo ìgbésí ayé rẹ̀ tìwálà ọmọrì yìí ní gbogbo tẹ̀mí ayé rẹ̀ ni tìwálà ọmọrì yìí níbi gbogbo ìgbésẹ̀mí ayé rẹ̀ bima shara'ahu Allah pẹ̀lú jẹ́ Allah subhanahu wa ta'ala bá ti lómi la fi yawmi mawlidihi tìwálà ọjọ́ tábí ànábì nìkan ṣoṣo so anabi tiwa sallallahu alayhi wa sallam anabi tẹ ẹ máa rántí ẹ gbogbo gbàdé iṣẹ wo sọ fún àná anabi tẹ ẹ máa rántí ẹ gbogbo àsìkò ni èyí tí anabi tẹ ẹ máa dájọ sí ìrántí ẹ yá ọdọọdún ọlá mọ sí ìrántí ẹ èyí tí anabi tẹ ẹ máa rántí pẹ̀lú tànàbí òfin tẹsí anabi tẹ ẹ máa rántí pẹ̀lú tànàbí làkàlẹ fún alẹ sẹyìn gbogbo tó bá ti tẹ́ra da nú ẹ̀sìn tá a bá ni èyàn fi dá ọjọ́ sí àyàfi ìkẹ́sì bá dájọ́ sí fún wa tá a mọ̀ pé dáadáa ẹ wò ní zikiru lè wà lédè yìí ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ká ṣe dáadáa sóbí wa méjèèjì inú àwọn ọ̀ràn yẹn ńláńlá ni nínú ẹ̀sìn tó jẹ́ pé nígbà tán bèèrè lọ́wọ́ àdámì sallallahu alaihi wasallam pé ẹ̀ṣẹ̀ wo ló burú jù ẹ̀ṣẹ̀ wo ló burú jù pé iṣẹ́ wo ló dáa jù ẹ̀sẹ̀ bá mi jù tó àdámì sallallahu alaihi wasallam inú tá àdámì kọ́kọ́ dákọ́ ó dáa òun náà ní kí ẹni bá wọlé Allah subhanahu wa ta'ala bàtà nàbí o tó wá ká kílókù ká tẹ̀lé òun náà bírù lù wàlídẹ́ yìí ká ṣe dára sómi méjèèjì bí bírù lù wàlídẹ́ ti wá rí nìsí àwọn ará wọn ní afẹ́ ọjọ́ kan táwọn fi ṣe bírù lù wàlídẹ́ yìí ọjọ́ bírù lù wàlídẹ́ yìí lọ́dún so àwọn ọjọ́ tó kù nìsí jẹ́ òkúkù lù wàlídẹ́ ló máa ṣe ẹ́ ó máa gbọ́ ìlú òbí rẹ̀ sọ́hun láwọn ọjọ́ tó kù má bẹ́ẹ̀ ọ̀sẹ̀

ìsìláàmù ti fàṣíkò sí kò fọjọ́ sí ẹnu wọn ní ìsìláàmù fi sí ni pé títóbi rẹ̀ bá di ní kó fi ẹ̀sẹ̀ ọlọ́run tó bá di ní kó fi ṣe dáadáa sóhun ó ní o mọ́tẹ̀lé ó tán ẹgini yìí o ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn òbí rẹ̀ wá ní òun lòun rí dáadáa lọ́dọ̀ tó ibẹ̀ wọn ni wọn tẹ́lẹ̀ àwọn tó bá ti dé lẹ́yìn eléyìí o kò gbogbo tá à ń pè ní dáadáa tẹsí fọwọ́ sí a máa ṣe pẹ̀lú òbí lójúmọ́ ni tó wá bá làákà ìfúnná wa mú ọjọ́ kan tí ò bá wá bá làákà ìfúnná lọ́dọ̀ tó wá náà pé ká mú ọjọ́ kan káwá sọ pé ọjọ́ ìṣe dáadáa sóbì méjèèjì ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òsì bá làkà ìlú káwá mú ọjọ́ kan láàrin ọdún pé ọjọ́ ìrántí ànábì ni so nínú inú inú tírọ̀lá àti tírọ̀lá kìíní ìjọ ọjọ́ mélòó ni láti dìjàbí tírọ̀lá àti ti five days ta ni ẹ àwa mú ọjọ́ kan àwa fi rántí ànábì tírọ̀lá àti ti four tó wá kú kọ́ ẹ ti bá àwọn ìṣẹ̀lẹ̀ gbàgbé ẹ̀ níta ń sọnù làwọn ìtumọ̀ rẹ̀ nù so tí ìbá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọjọ́ àbí anabi sallallahu ìrántí anabi sallallahu alayhi wa sallam gbogbo ìgbà ní mùsùlùmí gbọdọ̀ máa ṣe ká má mú ọjọ́ kan ìmú ọjọ́ kan sàlẹ́sà àbí ìmú oṣù kan so eléyìí àdádálẹ̀ ni ṣéèkù ní láàfi yawmi mawlidihi faqad pẹ̀lú ọjọ́ tó bí anabi sallallahu alayhi wa sallam òun ní kalama wa alama rántí anabi wa bima huwa bid'atun wa mukhalafatuhu wa mukhalafatu wọ̀mọ̀ kàlàfà tó lè sùn láti àkẹ́ bá súnmọ́ lọ́sẹ̀ pẹ̀lú pé a máa yapa níta nàbí sallallahu alaihi wa sallam tá nàbí gbé wa fàyín na dáríkà yẹ bọ̀dú ànìrọ̀sùlù ànìrọ̀sùlù sallallahu alaihi wa sallam wọ̀yẹ̀ tàbárọ̀ òmìnir gbogbo náà àwọn eléyìí ká sọjọ́ bí ànábì sheikh wazori fauzan wọ́n nílùú eléyìí yóò máa gbé yàn jìnnà sáà ànábì ni yóò sì máa gbá ànábì jìnnà sí wa rasul sallallahu alayhi wa sallam ghaniyun anabi rọrọ anabi tayọ gbogbo alìsìmáàlù lìbìdìí ìṣe ayẹyẹ àdádálẹ̀ bímá shara'ahu bímá shara'ahu Allahu lahu bi ta'zimihi wa tawqirihi kí ló máa nẹ́bí rọrọ̀ kó àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala ti fi máa nẹ́bí lé ó ti tó ànẹ́bí tayọ ká tó wá sọ ju ká ṣe pé àtún wa máa kírètì àdádálẹ̀ kan lọ kàmá fi fáwọlì ní tààlà tẹ́wọ́ tí wàá nọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala báyìí pé wa rafa'na laka dhikrak pé ìrẹ́ ànábì sallallahu alaihi wa sallam ìrántí rẹ̀ àti kí ni àwọ̀fá àti pé ìrántí ànábì ga ìrántí ànábì ga débi pé a máa rántí ànábì tálíkì àmọ́ òbí déni àbí ìyàbá ní ní kírun mọ́lókù torí pé yóò ṣe kọ́ mà ẹ̀dì bá tó bá ṣe kọ́ mà ní tì í lérí irun yóò tó àwọn tó bá nẹ́bí lérí irun gbogbo àwọn ẹ̀dì ti ní tì í wọ́n pè irun gbogbo àwọn ẹ̀dì ẹ̀mọ́ mìíràn jẹ́ ànábì sọ̀lá wa lẹ́wọ̀ sọ́lá nínú àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀yàn mẹ́jì ń pọ̀ dáadáa tètè bẹ́ẹ̀ máa lẹ́yìn pa ànábì ti pé èèyàn ní dákọ̀ rẹ̀ má àbí ń bọ́ fún ànábì já tó ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn bá ìsìlámù já nù. gbogbo àwọn ọ̀nà yìí Allah subhanahu wa ta'ala ó ti làákàlẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam wàlàyé kàrò azza wa jalla wàlàyé kàrò azza wa jalla fil adhan sheikh ni la yudhkaru Allahu azza wa jalla fil adhan èyàn ní dákọ̀ Allah subhanahu wa ta'ala níbi ìrun pípé wàlá iqama èyàn ní dákọ̀ rẹ̀ níbi iqama wàlá khutba èyàn ní dákọ̀ rẹ̀ níbi khutba kan illa wa yudhkaru ba'dahu rasul sallallahu alayhi wa sallam àbí ẹ̀ dákọ̀ ànábì sí eléyìí kí ló ìrántí wo ló tó eléyìí ṣẹ́gun ni wàkàfà ta'ziman wa mahabba eléyìí tó ní ìgbé ànábì tóbi eléyìí tó ní ìnífẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa tajdidan li dhikra eléyìí tó ní ìmọ̀ ṣe ìrántí rẹ̀ lọ́túnlọ́tún ìmọ̀ rìbí ìfẹ́ anabi sallallahu alayhi wa sallam kó tó fún wa wa hasan ala tibaihi kọ́dà eléyìí tó ní bí máa ń ṣe ni lójú kòrò pé á ó yẹ kí ẹ̀ máa tẹ̀lé ànábì ó yẹ Allah subhanahu wa ta'ala òtí ẹ̀ mẹ́nu bá ń tó jọ pé wọ́n bí ànábì inú alukur'an a lè rí inú alukur'an tó jọ kó tẹ̀ wá sọ̀rọ̀ pé bá ìtàn ìgbà tán bí ànábì àsìkò báyìí náà bí ànábì ẹ̀ lè rí inú alukur'an Allah subhanahu wa ta'ala òsàn tó jọ bẹ́ẹ̀ wa innama nawwaha bi bi'athatihi ibi tó mẹ́nu bà fún wa tó fi ọ̀rọ̀ lẹ́ tó fi òun náà ni Allah subhanahu wa ta'ala sọ fún wa pé laqad manna Allahu 'ala al-mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim Allah subhanahu wa ta'ala ó ṣe dẹ̀ra mú gba àwọn mùmìnì lápapọ̀ ó ṣe ìdẹ̀ra fún wa ìdẹ̀ra wo ló ṣe fún wa idh ba'atha fihim rasulan min anfusihim nígbà tí ó gbójú jẹ́ dìde ó gbójú jẹ́ dìde látara ara wa náà ni Ànábì sallallahu alaihi wasallam èèyàn bíi tiwa náà ni abara bíi tiwa náà ni òun náà ló rọ́ tiwa kò gbé ẹ̀yà míì kó ara tiwa kó láti jẹ̀nu àbí kó lọ́mọ̀láyíká rárá ànábì abala bíi tiwa tó yẹ pé wọ́n mọ̀ gbàtà bí ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ bá ànábì jẹ tẹ̀mí tó fi di ogójì ọdún tó tó wá di pé ó ànábì òun náà ni wọ́n rántí wa inú súra mi Allah subhanahu wa ta'ala sọ pé huwa alladhi ba'atha fil ummiyyina rasulan minhum ti Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tó gbé òjíṣẹ́ kan dìde fil ummiyyin láàrin àwọn ìjọ kòmọ́kọ kòmọ́kà àwọn àjọ tí ò máa kàn kọ tẹ́ bá tún wá kọ́ kalẹ̀ òtún máa ká láàrin wọn ni Allah subhanahu wa ta'ala ti dá ànábì jẹ ànábì sallallahu alaihi wasallam ànábì wùmí yù ni ànábì tí ó máa kọ tí jẹ́ bá ànábì sallallahu alaihi ṣe kò lè fi dígò kọ́ hó ha ma wí hùn ṣe bá kò lè fi dígò kọ́ hó sábà fi ròyìn anábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ló jẹ́ bá anábì mọ̀jísà ló jẹ́ bá anábì àmọ́ bá wa tó má ròyìn wa àbùkù ló jẹ́ fún wa o ìgbé kọ́làkò mọ̀ kọ́làkò lé dókọ̀ rẹ̀ kọ́ àbùkù ni o anábì ò sì lé dókọ̀ rẹ̀ kọ́ kọ́là tó má kó fa anábì kalẹ̀ anábì Allah subhanahu wa ta'ala ló ti dé fa anábì kí ló fà tó fi dé kí òun náà ni pé láti fi sọ Al-Qur'an ṣùgbọ́n táwọn ibi bá jẹ́ni tó máa kọ́ tó máa kà ní làrúdáàbà ni mo fi lù àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀ jẹ́yàn àwọn tó fẹ́ takò Al-Qur'an wọ́n sára bẹ̀ wọ́n wá gbé òyí òyí sáwọn èèyàn lẹ́mìí tẹ̀ àlóhùn ló kọ́ sẹ́ torí pé gbàtẹ́ tí wàá rí pé kò máa kọ́ kò sì máa kà tó eléyìí fi alọ́kàbalẹ̀ pé ah, àlè sọ ló kọ́ nígbà tó lè wọlé òde bí ìyá táwọn ẹbí ń kọ àjọkọ àkọọ́lẹ̀ láàrin wa táwọn ti fèyí táwọn ẹbí òní wọ mọ́kà wọn wá fẹ́ kọ́ kalẹ̀ pé tọ̀ ẹ jẹ́ ká gbé àwọn mẹ́jẹ̀mú ìkalẹ̀ lọ́dún yìí o àbí kó padà ó padà wá ń gbà mí tábà làwọn èèyàn nu tiwa tábà wá dọ̀ yín ẹ̀gbọ́n ògbà wọn láyè àwọn táwọn èèyàn tiwa bá wá dọ̀ yín gbogbo àwọn òfin tí ò bójú mu àwọn àgbè kalẹ̀ tí mo fẹ́ lo bẹ́ẹ̀ ni pé nígbà tí wọ́n á kọ kiri yìí alifu na abi tọ́lẹ̀ bọ́sẹ̀ wà wà olókọ́ gbàtọ́ wa kọ́ tó wá dákọ̀ ànábì tó Muhammad ó wá kọ Rasulullah ó báwọn ti yarí nù pé ó pa yìí wáyé bá bá ọ ní Rasulullah yìí ni àdìmọ̀ ìjà ogun ọ̀jà tá ń jà yìí tó fi kún o àwọn ò wọlé ní tẹ́fẹ́ kọ̀ yìí àwọn sábẹ́ yarí wọ́n yarí gbà wọ́n nígbà alì lóhùn nígbà anábì ní kí ayò parẹ́ à abọ́ ara pa o anábì wá aliwa mi anabi pe tí rọ̀sùn ti bẹ̀rẹ̀ tó báyìí ni anabi wa parí parí sallallahu alaihi wa sallam so anabi kò máa kọ òsùnmáka so ó sì jẹ́ kíni ó jẹ́ àpọ́nlẹ́bà anabi sallallahu alaihi wa sallam ó sì jẹ́ ìyìnbá anabi sallallahu alaihi wa sallam so àlàyé bí dáa ti lọ òun náà ni pé àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ti ṣe wọ́ọ́lì nítorí pé àwọn fi ń yẹ ìrántí ànábì ah, àmì ìrántí ànábì náà ìrántí ànábì ẹni tó bá fẹ́ sílọ́ọ̀sì ní mùsùlùmí òdodo ojoojúmọ́ ní ìrántí àlẹ́bí kìí sọ̀rọ̀ ọdún kìí sẹ̀ kan lọ́dún kìí sẹ̀ ìdáàbí kówó jọ táàbí pẹ̀ àwọn èèyàn ìrántí àlẹ́bí òní ti ká dákòwé ìrántí àlẹ́bí òní ti ká gba tẹ́ǹtì ìrántí àlẹ́bí òní ti ká sẹ̀ máa náà ti káàkiri abẹ́ rántí àlẹ́bí rárá bó o ṣe ń kí lójoojúmọ́ náà wọ́n rántí àlẹ́bí náà ni bó o ṣe ń ṣe gbogbo yóò tó bá ń ṣe àtọ̀ láti fún ànẹ́bí òun rántí ànẹ́bí sallallahu alaihi wasallam náà ni kò sẹ́ni ti ká dájọ́ sí i so eléyìí òun ni àlàyé lórí ìrújú ẹlẹ́ẹ̀kẹta nínú ìlú títọ́ tó máa mú wá òun náà ni pé kọ̀dìyàkùlùn ṣẹ́kù ni wọ́n lè tó máa sọ báyìí pé àlèsìbáàlù fi díkọ̀rọ̀ lè máwùlì nàbàwí pé kásọjọ́ bí anábì sallallahu alaihi wasallam yìí àdásáwù málikùn àádìlún àlìmùn pé tẹ́ bá ni ṣé bí àdádálẹ̀ yìí ẹni tó dálẹ̀ wọ́n ní ọba àkánni lọ́dún tán ni ọba tí máa ń ṣe déédéé

gbogbo tí o bá fi súnmọ́ Allah subhanahu wa ta'ala ó ní ìdí májẹ̀mú méjì tó gbọdọ̀ pé bẹ́ẹ̀ tí kan bá yọ kúrò nínú májẹ̀mú méjèèjì nǹkan yẹn ò ní jẹ́ sí èyí ó tún máa lẹ́sẹ̀ mbẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlas an yakuna al-amalu lillahi yóò bá ṣe ń èyàn gbọdọ̀ ṣe torí Allah subhanahu wa ta'ala nìkan kó jẹ́ pé iṣẹ́ tó ṣe yóò ó ṣe torí kárí mi ó ṣe torí káwọn yóò bá tori ọ́ ó ṣe torí káwọn yóò bá sọ̀rọ̀ ẹ káàkiri dáadáa nítorí tí Allah subhanahu ni gbọ́dọ̀ wà gbogbo dáadáa tí yóò bá gbogbo ìbádà tí yóò bá ṣe. ẹlẹ́ẹ̀kejì òun náà ni mutaba'atu rasul òun náà ni kó jẹ́ pé dáadáa tí yóò bá wá ṣe o tó sì dáyà lójú tó ipá wò lè rí inú ọkàn rẹ ló wà tó bá ní kíláàsì wà bẹ́ẹ̀ bí òsín bẹ́ẹ̀ tó bá jọ́ gbé dàlí kíámà wọn ká lùkù mà àwọn ẹ̀rọ àgbà pé kíláàsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlè fa àjìyàn lé léyìn àmọ́ mùtáàbà àti rọ̀sùn ìwà tẹ̀ láti pẹ̀lú iṣẹ́ tí kíláàsì wà bẹ́ẹ̀ ń kọ́ iṣẹ́ tó fẹ́ẹ́ tó fẹ́ẹ́ súnmọ́ Allah subhanahu wa ta'ala so ó yẹ ká fura sí ká fura sáà ní dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ìkíláàsì ni wọ́n máa ń gbára lé gan ha àbí súnmọ́rọ̀ náà ni bá a ti kóra àjọ táà ń tẹ̀sí ní láwàkọ́ nísìnyí àbí súnmọ́rọ̀ náà ni bá a ti kóra àjọ táà ń lu bàdí nísìnyí àbí súnmọ́rọ̀ náà ni gbogbo eléyìí ti báyìí takọ́rù takọ́rù takọ́rù àbí súnmọ́rọ̀ náà ni wọ́n máa sọ wọ́n sì máa sọ pé ìkíláàsì tẹ àwọn òsìlẹ̀ àlélánú wa àdénú wa ìkíláàsì tí kí ni ẹ bá ti wá ya pàṣítà Ànábì sallallahu alaihi wasallam a jẹ́ pé ìkíláàsì yẹn ti kí ni ó ti wó dànù nánu òwúlò òun náà Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rad Ànábì jẹ́ tó bá dá kàkà rẹ̀ sínú ẹ̀sìn wáyé tí ò sí bẹ̀ fahuwa rad á dà padà fún un ó tún wá sọ ń bò amalan ó ní ẹni ti tẹ́ kan gbogbo bí sẹ́wọ̀n bá ti wo dáa tó ìkíláàsì bá wà bẹ́ẹ̀ àníyàn fún àbí súnmọ́ lọ́wọ́ bá ti bẹ́ẹ̀ kò bá wà bẹ́ẹ̀ lẹ́yìn tá alẹ́ yìí àbúrú náà tí òwò àtàtì ànábì bíi sẹ́wọ̀n fàwọ́ rọ́ọ̀sì ànábì sallallahu alaihi wasallam ní màdúdún ìlà sọ̀tì wọn ó da padà fún tọ̀hún nígbà lọ́wọ́ wọn náà nìkan tí wọ́n pè ní àdàdà alẹ́ so ajá pé méjèèjì ló yẹ a máa mú nítorí pé ẹlòmíì ọmọ wò pé a ah, ń ṣe la ilaha illallah ọmọ tí wọ́n ní a máa gbé ànábì tóbi mọ́ni rárá tòtí àníyàn gbogbo dáadáa yìí bá wà bẹ́ẹ̀ a tún gbọ́dọ̀ lọ lè wádìí pé ọ̀nà wo làdẹ́bí náà tún là kalẹ̀ fún wa wọ́n ànábì òbí alẹ̀ lásán pé ká máa wá ronú sí fúnra wa ká máa wá sí bó ṣe wù wá gbogbo ẹ̀yẹ́ làdẹ́bí sọ̀rọ̀ wà lẹ́ kí wá ní ìdáhùn ìdáhùn ṣẹ́kù wa tọ́lẹ̀ fọ̀zán àfihànwòlá lórí àwọn tó máa ń sọ pé ọba tó dámò dídí ilẹ̀ tí bọ́ bá rí ni tí bọ́ bọ́ dọ́gbadọ́gba ni onímọ̀ lòun náà tó sì fi dálẹ̀ ó dálẹ̀ pé káwọn ọmọbí súnmọ́ Allah subhanahu wa ta'ala ni ṣẹ́gun ni wọ̀nyí jágò àǹdáàlì èsì lérò eléyìí bí ayọ̀kọ́lù wọn náà ní kí èyàn sọ pé lẹ́yìn tàbí ìdìbídà yìí ṣe ìhún hasana ìbẹ̀kọ́ tó ṣẹ́gun ni wọ̀nyí jágò àǹdáàlì ká nàkúl àlìbídà tú làtúkùbàlù min kò bá àjọ dédé kò bá àjọ dọ́gbadọ́gba kò bá àjẹ́ àfa kò bá àjẹ́ wòlíì kò bá àjẹ́ jẹ́ gbogbo bá ti jẹ́ tó bá fi lè jẹ́ pé mídíà ló bá gbé wá fún wa à nígbà lọ́wọ́ ẹni yẹn gbogbo bẹ́ẹ̀ ni bá ti dáa tó wà ó tún lè kọ́ sí sheikh wa ni àníyàn dáadáa tí ẹ bá láníyàn dáadáa láàyò sáwùú lè àmàlà sẹ́yìn kèé sọ iṣẹ́ ẹbú di tó dáa àìfi àníyàn dáadáa káwá fi sọ iṣẹ́ ẹbú olè tí ń jà yìí àníyàn dáadáa ni mo ní lẹ́yìn àti májú wá jalè láti bá kójọ sẹ́yìn wá kọ́ mọ́sáájì sàgbọ́n ìlara lòun náà ní tí májú wá jalè láti mo ti wá kójọ dáadáa ní ìwà ìmọ̀ ọ̀sánú àwọn olùkàn ìwà àmọ̀ sànú àwọn aláìní ìmọ̀ sọ àwọn ìmọ̀ sọ́jú àwọn aláàárẹ̀ ìmọ̀ rògbòmọ̀ ọlọ́sídù tí májú wá jalè tí májú rówó ni àbáníyàn dáadáa yìí iṣẹ́ tí ò dáa kò wá ní sọ di ní tó dáa kò lè kọ́ ọmọ láéláé ẹ̀mí ọmọ aláàbí àpé ah, àbábá kó jẹ tán á padà fi ṣe tọ́lọ́run ọlọ́run yà á fi wà lọ́wọ́ àtà àlà fọ yìí mọ́ni láàyè tó bá rí ìlà fọ yìí bá rí Allah subhanahu wa ta'ala ọba tó má ni kò sì ní gbà kankan lọ́wọ́ yàn àfi nǹkan má téèyàn bá lè jí owó kó tó wá lòfin ti sàrà ẹ̀jẹ̀ bá rí sí ó jí ìyàwó tó jí kó àwọn yìí wọ́n kàn so òsì ládà kankan tí wọ́n kọkàlẹ̀ fún ẹni báwọn tó kọ́nà tó ti rí owó ọ̀nà tí ó dáa ni ṣékù wá ní wọ̀ká olùhù àlìmán ẹni tó dáàbò lídìí ilẹ̀ yìí tó jẹ́ onímímà jíjẹ́ onímọ̀ tó jẹ́ onímímà wà á dìlà ní jíjẹ́ onídọ́gbandọ́gba tó jẹ́ onídọ́gbandọ́gba láàyè ọ̀tẹ́ni èsì máta wù ú ìyẹn ò túmọ̀ pé ẹni yẹn ò lè sàtìtẹ́ kò túmọ̀ pé ẹni tí wọ́n ti sọ́gbò níbi àtìtẹ́ ni

so tó sì láàníyàn dáadáa kó fi ń ṣe èyí èyí sàǹsà nẹ́bí so irú eléyìí ní ti kò ní kó tí wọ́n tó máa sọ látara pé tó fà táwọn fi sọjọ́ bí ànẹ́bí qawluhum inna iqamata al-mawlidi min qabili al-bid'ati al-hasana wọ́n ní èyí lóòótọ́ ni lẹ́yìn awuyewuye lẹ́yìn gbàtọ́ ti tán pé kèésà dádálẹ̀ àwọn ni ó dáa tó bá yẹ pé ẹbá aládàádálẹ̀ nínú àlóòtọ́ àgbà aládàádálẹ̀ àmọ́ wá ní mínkọ̀ bí ìlìbìdì adil hasana wọ́n ní àmà dáadáa dáadáa ni ẹ̀hẹ́n àwọn ibi táwọn lọ ládé wọn bí adúlá gbà pé àdáadáa ní báyìí nítorí pé àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ gbà pé àdáadáa ni wọ́n náà ìdálómi ìdálómi ṣe kí ní kúrẹ́kẹ̀rẹ́ dé yóò sì máa lọ mẹ́rin wá pé ẹ̀yìn tí bá náà ó ní ọmọ gbà ẹ̀ mọ́ndé tó gbéjọ mọ́ndé náà bí wọn iná lọ́nà mi sọjọ́ bí ànẹ́bí àá ó ti wá jọra wọn so àwọn nǹkan tí ò àwọn gbogbo àwọn nǹkan tí ò ṣe kíni tí ò tiẹ̀ wá jọra wọn lẹ́yìn lẹ́yìn ìgbà tán ti gbìyànjú láti ṣe kíni láti fi ilẹ̀ tí wọ́n wá rí pé kò tẹ̀ sọ́nà wọ́n wá ní sọ ọ́dà àgbà pé bídí àlè lóòótọ́ àmọ́ tó wá kù sí òun náà ní pé bídí àtún àtànà ni o bídí àdáadáa ni wọ́n ní àdáadáa lè dáadáa ni lọ́dọ̀ táwọn. لأنه ينبه عن الشكر على وجود النبي صلى الله عليه وسلم kí ló fà á tí wọn fi jáde láti lọ sí wọn òun náà ni pé mólídìí tẹ ẹyí táwọn ṣe yìí o yóò máa fún wa yóò máa sọ̀rọ̀ fún yóò máa fún wa lára nípa kíni nípa pé yóò máa túmọ̀ pé à ń dúpẹ́ ìgbẹ́ àdúpẹ́ bọ́lọ̀ tó ṣe kíni tó rán nẹ́bí sí wa àdúpẹ́ bọ́lọ̀ tó gbá nẹ́bí sí láàrin wa ìpèsè àbùkà dàdálẹ̀ ní mólídìí ló sọ àmọ́ dàdálẹ̀ dáadáa ni torí pé táà fi ṣe ni pé àá fi dúpẹ́ bọ́lọ̀ tó eléyìí nìkẹ́ bẹ́ẹ̀ bá wò yẹn wò pé àá bẹ́ẹ̀ bá wò àdáda ìdáda ńlò tó o àwọn ẹbí wọn rántí ànábì náà ni ẹbí wọn fi ń dúpẹ́ bọ́lọ̀ náà ni ẹbí wọn fi ń ṣe gbàgbé mẹ́ta wo ni ẹbí wọn ò sẹ́yìn kankan tí ò dá ń bẹ́ẹ̀ tó eléyìí náà etí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ṣẹ́kù wá sọ pé lẹ́yìn tàbí ìbídà yìí ṣé ìhun hasan àkọ́kọ́ tí gbogbo agbọ̀dọ̀ kọ́kọ́ dì mú ni pé lẹ́yìn tàbí ìbídà yìí ṣé ìhun hasan kò sí nǹkan kan tó dáa nínú bídà gbogbo tába ti pè ní bídíà pátápátá kò sí kankan tó dáa mẹ́ ká eléyìí bídíà tó dáa ní tába ti pè ní bídíà òun gẹ́gẹ́ fún rẹ̀ àìdá gẹ́gẹ́ ní jẹ́ bídíà á ti wá fi dáadáa ròyìn àìdá bí kéèyàn kéèyàn fi nǹkan tó jẹ́ haram mẹ́sì kéèyàn wá fi ìsìláàmù ròyìn rẹ̀ lápòjúwe ní ti kéèyàn wá sọ pé alìkìnzíru ìsìláàmì pé ẹlẹ́dẹ̀ ìsìláàmù ẹlẹ́dẹ̀ tẹ́lẹ̀ náà ti pé haram ni ẹ̀dẹ̀ báwọn nìtù kọ́dà bó òfin nǹkan mi ròyìn rẹ̀ pé tí ò da àti pé tí ò da ni ìwọ́n abẹ́ ròyìn ẹlẹ́dẹ̀ wọ́n á ní ẹlẹ́dẹ̀ islam gbóná ti jọra wọn àbíkẹ́ ń sọ pé alqamru islamiyya pé ọtí islam islam lọ́tí wọ́n ní a máa mú sí us islam sùgẹ́bẹ̀ náà lẹ́ni máa fi bídíà ní máa fi hasana ròyìn bídíà tó ní àlìbídíà dúl hasana àdádálẹ̀ nú ẹ̀sìn àdádálẹ̀ inú ẹ̀sìn ẹ̀sìn tánàbí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹ̀sìn tánàbí ò fara láti pẹ́ká ṣe kéèyàn wá sọ pé èyí tó dáa ni ìtànàbí kìlọ̀ fún apẹ́ká jìnà sí fẹ́ mọ́dé bẹ́ẹ̀ kéèyàn wá ní èyí dáa ni ìtumọ̀ sí èèyàn

anábì ní gbogbo àdádálẹ̀ ànú ni àwọn wá yọ pé ìbẹ́nu àdádálẹ̀ tó dáa ọ̀rọ̀ tani ká gbàgbọ́ títà anábì náà gbàgbọ́ ni àbí tẹni tó ní asana ìbẹ́nu bídíà so a ṣẹ́kù ní fàhákà máa hàlà bídà ikú lè ha bí àníhà tọ́lá àlá ó là nábì sallallahu alaihi wasallam jẹ́ wọ́n sí gbogbo wa anábì ń ṣèdájọ́ lórí bídíà ìpè gbogbo bídíà yẹn yẹn ànú ni anabi ní anu ni wàhádà yakul eléyìí tiẹ̀ ẹni tó fẹ́ fi bídíà ni lẹ́yìn tiẹ̀ wàhádà yakul òun wá ń sọ lẹ́nu tiẹ̀ pé lẹ́yìn sàkúlù bídíà ti dọ̀là àlà òun ni gbogbo bídíà kọ́ lànà anabi ni gbogbo bídíà anu ni ìwọ ni gbogbo bídíà kọ́ lànà bali hunaka bidia tun hasana ìwọ sọ pé bidia mi ju ẹ tó ti pé o da tó ẹ tó bẹ sọ lẹ́yìn nísìnyí tí ó jọ àlàyé tó gbọ́dọ̀ sí fún wa òun náà ni pé ní tó ń pè ní bídíà tó dáa yìí nìsín ní tí ò já nàbí òun máa pé bídíà tó dáa nípa nàbí ò bá láyé àbí kò bá nàbí láyé pàápín ẹ̀ náà nù pé kò bá nàbí láyé àìbá nàbí rẹ̀ láyé òun gan náà tó wá lọ́rọ̀ ẹ̀sì bá nàbí nǹkan yóò bá nàbí láyé lànàbí fi ṣe kíni lànàbí dájọ́ lórí gbogbo ẹ̀gbẹ́ anu ni nígbà tó wá dé lẹ́yìn ànábì ìwọ wá rí kó dáa so ó túmọ̀ yìí pé àìbá ànábì yẹn láyé òun gangan ẹ̀sì bá nàbí òun náà ní àpò ìgbé nǹkan yẹn nǹkan tí ò sínú ẹ̀sìn sheikh ni qala alhafiz ibn rajab alhafiz ibn rajab rahimahullah afáwa alhafiz ibn rajab nínú afá súnmọ́ ní rahimahullah ta'ala inú sharhu al-arba'in an inú eh, sharhu al-forty eh, tánàbí sọ pé kúlù bídà àti dọ̀là àlà tánàbí ní gbogbo àdádálẹ̀ yẹn yà nù ni tábà wò ní ti gbólóhùn méjì péré ni gbólóhùn mẹ́ta kúlù bídà àti dọ̀là àlà gbólóhùn mẹ́ta péré ni tánàbí sọ yìí wọ́n ní níjà wà bí àyíkẹ́ nínú àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ tó ti Allah subhanahu wa ta'ala fún yìí ní jàwámi ẹ̀lìkẹ́rìmí nínú àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ń fún ànẹ́bí tó jẹ́ pé tánàbí bá sọ tí òjú gbọ́dọ̀ mẹ́ta lọ ó ti kó àwọn nǹkan tó pọ̀ sínú táàtẹ̀ ní máa dákọ̀ wọn lẹ́yẹ yọ ṣékù wa ni láyà ojú àníwú ṣe yìí nǹkan kan ò lè jáde kó nínú ẹ̀ nǹkan kan báyìí o lè jáde kó nínú ẹ̀ wọ́n wà aslun azim min usulid-din ìpìlẹ̀ kan ní tó ní agbára ìpìlẹ̀ kan ní tó tóbi nínú ìpìlẹ̀ tiwa ní hadith yìí wa huwa shabihun bi qawlihi sallallahu alayhi wa sallam wọ́n ní irú tó tún jọ ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ Ibn Rajab bùlánkà yìí o ó ní òun náà ní gbólóhùn Allah subhanahu wa ta'ala pé man ahdatha fi amrina hadha ma laysa minhu wa huwa radd gbogbo ẹ tó bá dàn kankan lẹ sínú ẹ sì yóò sínú ẹ wa huwa radd padà nígbà lọ sheikh wani sheikh Ibn Rajab wani wa kullu man ahdatha shay'an gbogbo ẹ tó bá dàn kankan kalẹ̀ wa nasabahu ila ad-din tó wá fi kíní ẹ̀sìn sára ẹ̀sìn kí n ṣe nǹkan yẹn lóko ẹ̀sìn walam yakun lahu aslun min ad-din yarji'u ilayhi tí nǹkan yóò wá nípìnlẹ̀ kankan nínú ẹ̀sìn wa tó pé a lè dá nǹkan yẹn padà lọ́sí ìpìlẹ̀ pé ah, ìpìlẹ̀ rẹ̀ ní ṣẹ́kù ní fahuwa dalalatun ànú o fahuwa dalalatun ànú ní nǹkan yóò máa

àwọn àni òtún ní máa bá ó sẹ̀ máa lọ wájú kan tí wọ́n jẹ́ ìjọ ọ̀sẹ̀ tó máa fi wẹ̀ lọ́sùn wọn fúlẹ̀ lóru so a afáwa ibùdó ọjà wọn ni awil amal àwọn àdádálẹ̀ tó wà nínú tẹ́ inú ẹ̀ náà ni anù náà ni àdádálẹ̀ inú àdìọ́ kan anù ni inú tẹ́ anù ni awil aqwal zahira wal batina àbínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́yẹ̀ máa ń sọ ń ta ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ta ọ̀rọ̀ tẹ́ ń sọ gbangba àtọ̀rọ̀ tẹ́ ń sọ ní kọ̀rọ̀ gbogbo ẹ̀yẹ́ yẹn tó bá ti ká dáadáa lẹ̀ tí o bá ti ní ìpìlẹ̀ tí ó padà sínú ẹ̀sìn àánú náà ni ó máa jẹ́ kò ló kàn mí. ṣéèkù ni wàlẹ́ ìsàlẹ̀ ha òlá ìfújá àwọn táwọn sọ pé wọ́n sọ fún bídà tó dá wà yìí ṣéèkù ni wọ́n láwùjáde kankan ala anahuna kabida hasana ipe bídà kan bẹ tó dáa ilà kọ́wọ́lá umar radiyallahu anhu àyàfi ọ̀rọ̀ umar ọ̀rọ̀ umar kan náà lọ́tún máa ń lọ umaru sọ̀rọ̀ báyìí kí ni ọ̀rọ̀ tí umaru sọ ní sọ̀lá àti tàràwí níbi irun tàràwí irun tàràwí tá a máa ti nínú àwẹ̀ ipe umaru sọ pé ní ìmọ̀tú bídí àtú hàdì ní ìmọ̀tú bídí àtú hàdì yá àdádálẹ̀ tó dáa màdélé yìí o kò sọ pé àlùbídí àtú hasana o ní ìmọ̀tú bídí àtú hàdì yìí yá àdádálẹ̀ yìí ó máa tún dáa o umaru sọ̀rọ̀ yìí so pé ìdá tó máa ń segin ni ìjọ máa gbára lé ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbólóhùn tí wọ́n máa sọ pé ìnáha ohun ti àṣìá lábùjá sẹ́kìrù ha sálà àwọn nǹkan mí náà bẹ tí wọ́n dáadáa dáadáa rẹ̀ sáàtì lẹ́nìkan náà àwọn sálàfù tẹ̀ ń sọ yìí nínú àwọn àbá tí wọ́n takò nínú ẹ̀sìn mísù jámù ìlùkùrán gẹ́gẹ́ bí kákó àlùkùrán jọ tí tí wọ́n kó jọ lójú káwá kó jọ sínú kíá wọ́n ní àdáda lè lélẹ́yìn náà ṣẹ́kùn ní wọ́n jawabu anzalika ẹ̀sìn èsì lórí eléyìí ana hali umur tó gba àwọn kan sáka kalẹ̀ yìí láha asulun fi àwọn nípìlẹ̀ nínú ẹ̀sìn wọ́n nípìlẹ̀ nínú ẹ̀sìn tá a rẹ̀ lọ sí ní wàlẹ́ ìta mọ̀fìdàfà àtú ipe a ah, àyídá ẹ̀dẹ́sẹ̀ ń ṣe yí àdádálẹ̀ yíwà àdádálẹ̀ tó dáa ni ṣéèkù ní ìrí lùlùbírí àdá àlùgàwí ìyá láṣàrẹ̀ ìyá ìtọ́gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní ni bídíà nínú èdè ni kìí ṣe bídíà nínú ṣẹ̀ríà torí pé gbólóhùn bídíà nínú èdè àlùbídíà tú nínú èdè ìtumọ̀ ẹ̀ náà ni pé nǹkan tuntun ẹ̀dínbà nǹkan tuntun ni nínú èdè àmọ́ nínú ẹ̀sìn òun náà ní pé kíni àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sì bá òní tí ó lẹ́rí tí ó para tì ìyàtọ̀ wà láàrin méjèèjì so ọ̀nà tí Umaru bin Khattab wá sọ yìí ṣẹ́gun ní ó nípìlẹ̀ ó níbi tí ó tẹ̀rí padà sí kí ni ìpìlẹ̀ tó ní tí ó tẹ̀rí padà sí ó náà ní pé sàlátù tàràwì ìrun tàràwì tá a máa kí ó nípìlẹ̀ nínú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam kì í wà nínú sọ ìwòkọ́ rí anábì kí lóru àkọ́kọ́ àwọn àkànjọ́ yà anábì wọ́jọ́ kí ní jàmáà anábì kí lóru ẹlẹ́ẹ̀kejì àwọn àkájọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n jọ kí ànábì kí lóòwú ẹlẹ́kẹta àwọn àkájọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n jọ kí nígbà tó wá di bí òwú ẹlẹ́kẹrin àwọn èèyàn wá pọ̀ sí ànábì wá jáde mọ́ ànábì wá ẹ̀rù ń bà òun páyà pé kó má wàá di ọ̀nà yẹn léyìn lórí síbẹ̀ ṣe ń ṣe iṣẹ́ ìbájú máa ń ṣe lápapọ̀ yìí nìyí yàtí kí Allah subhanahu wa ta'ala máa tààrà ìkó bá zikini kó má wàá sọ sọ̀dátù sàrà wíjọ́ ọ̀nà yẹn lé wa lórí pé a tún máa kí mọ́kànlá kan lálẹ́ àwẹ̀ ànábì wa pàájì ẹ máa lọ dáa sí fún ayé kó máa jẹ́ súnà ànábì wa ṣe tọ̀sí ẹni pé sọ̀dátù sàrà wí nìyí níbẹ̀ ní ẹ̀sìn àbí òsì bẹ́ẹ̀ sàrátù tàràwì ní ti wọ́n kí ń jàmá àbí òkí ń jàmá wọ́n kí ń jàmá kí wá ló sọ́ọ̀fù tánàbí òfin kí ní jàmá máa nítorí pé ànábì ń páyà pé kọ́mọ wàá sọ dọ̀ràn yìí wọ́n wá ń ti bẹ́ẹ̀ láyé Abubakar ọdún méjìlá Abubakar ló gbàtọ́ àdáyé Umar radiyallahu anhu àwọn èèyàn wá ń kí àwọn àkókòrò àwọn jọ wọ́n ti bí àwọn àwọn wá wò pé à tó fà sáà nàbí òbí kí fún wa òun náà ni pé lé wa wa lórí láì Ànábì sallallahu alaihi wasallam ti fún wáyé ó ti sọ́ọ̀bù nígbà tí wáyé ti wá sọ́ọ̀bù Umaru wá yan ìmáàmù kan Ubay ibn Ka'b ó wá ní kó máa ṣáwájú wọn ìpètò káma máa ń kiri kéréje kéréje ìwọ máa ṣáwájú wọn kó máa lé jù wọn bó ti wá wà báwọn létí bó ti wá ó ti wá padà bí bó ti wà kò lè dọ̀ọ́nà yàmá nípa Ànábì ti mú so eléyìí túmọ̀ pé kí ni pé sọ̀látù tàràwí ó wà nínú ẹ̀sìn òun náà ló bá táwọn onímọ̀ mi sọ pé ní ìmọ̀tò ìdílé adú tí wọ́n sọ pé bí ọ̀rọ̀ ó má rèé ìtumọ̀ rẹ̀ náà ni pé nǹkan tí ò ti kí wò ti dé má tó padà wá sí kíni ó wá jẹ́ nǹkan tuntun láyé Umar fúnlẹ̀ kàtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí kí pẹ̀lú ànẹ́bì níjàmá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí pẹ̀lú ànẹ́bì níjàmá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí pẹ̀lú Abubakar níjàmá níbẹ̀rẹ̀ ayé Umar ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí níjàmá tó lẹ́yìn ìgbà yẹn ẹsẹ̀ bá rí lẹ́yìn ìgbà yẹn òun náà ni Umar tẹ̀ wá ní kama níjàmá òun náà ni tuma nítorí pé nǹkan yìí gangan kì í sàdáadáa lẹ nǹkan tó wà ní ẹsìn so eléyìí nínú àlàyé tó wà lábẹ́ ọ̀rọ̀ Umar tí wọ́n fẹ́ máa ń sọ wàjábọ̀ alukur'an ikú alukur'an jọ tó wá ń sọ pé wò alukur'an jọ láyé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní sẹ́kùn ní eléyìí náà ó nípìlẹ̀ kí ni ìpìlẹ̀ tó wà fún òun náà ni pé lẹ́yìn nàbí sallallahu alayhi wa sallam kana ya'muru bi kitabati alukur'an ànábì àmà pàmò yẹn láti fẹ́ máa kọ kur'an kalẹ̀ lójú ayé ànábi wọn akọ síbi àwọn tó wà abẹ́lẹ́ kúgbà akọ síbi ewé akọ sínú èkó gi wọn sà kọ àlùkòrán níta yé oríṣiríṣi láti kánà màkìtúbán mùtàfà rìpọ̀ wọn kọ káàdì sáwọn àyè oríṣiríṣi kò sí lójú kan so alukurani ọjàmbá awùsọ sahaba ìdúwàdúláyà aléyìí fi kìtàbí wáhid àwọn tàbí bá padà wá kó ojọ sínú tírà ẹyọ kan ṣoṣo ṣé ìwùzọ́ tí wọ́n fi sọ alukurani tí wọ́n bá rárẹ̀ so eléyìí nìsín kíkọ alukur'an ó lẹ́rìí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kíkọ ojú tí wọ́n kọ́ alukur'an ní kí esi pé wọ́n fi kọ́ alukur'an ní tí wọ́n kọ́ náà ni wọ́n kó papọ̀ sí ojú kan lọ́wọ́ láyé kan kí ló sì fà á dán mi dé láyé àwọn radiyallahu anhu òun náà ni pé bàtà àwọn èèyàn kú gan nínú àwọn tó ha kur'an àwọn fi sẹ́wùdì ló kú ní gẹ́gẹ́ bí yàmẹ́ bàtà àwọn fi sẹ́wùdì kú náà tó ha kur'an kí kur'an ó ṣòro ha fún wọn gbà ju àsìkò tá a yìí lọ Umaru wa lọ lè bá Abubakar pé ẹja gbìyànjú gbogbo àrùkùnrin tó wà káàkiri káàkiri káàkiri yìí o ẹja kó o gbẹ kan o tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá aláǹkù yìí so òun ló pàtàkì wá kó àrùkùnrin jọ sí ojú kan àwọn àyàn Zaid ibn Thabit àtàwọn Muawiya àwọn tó máa ń kó àrùkùnrin bá nàbí sallallahu alaihi wasallam àwọn ni kọmitì tí wọ́n wá ń yàn gbà pé tọ̀ ọ̀yá ẹ̀sà gbogbo ẹ̀jọ́ bá nàbí ṣe máa sára ilẹ̀ fún ibẹ̀ ẹ̀kọ́ síbi ẹ̀kọ́ síbi ọ̀yá ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ tá a bá ń wo alukurani gan ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala gan ó ti sọ fún wa pé bálukurani ó ti rí nì láti inú alukurani náà nítorí pé inú ayé àti inú kurani a máa rí pé Allah subhanahu wa ta'ala ń pe kurani ní alikitab alikitab yóò ní dáríkà alikitabu la rayba fihi kitabun unzilat ayatuhu uhkimat ayatuhu ẹ̀ máa rí inú alukurani àwọn ọmọdé akọ tíra tíra tẹ́bá wo lọ́wọ́ nínú èdè lárúbáwá kí ni tán pè ní tíra kí ni tán pè ní tíra ní tí wọ́n pè ní tíra ni pé sahahim majmu'a òun náà ni àwọn ewé tíra kọ̀ọ̀kan báyìí tá a kó pọ̀ sójú kan òun náà pè ní kíni òun náà ni wọ́n pè ní tíra tó Allah subhanahu wa ta'ala ń ṣe kíni ó sì ti pè ní tíra tíra tó bàtà nàbí sallallahu alaihi so ajá pé ní tí kùránì Allah subhanahu wa ta'ala ti

ìgbà wo náà ìgbà wo ni sàlátù tàràwí ìgbà wo náà kọ́ àlùkò àníjọ ìgbà Abubakar kíkọ́ àlùkò àníjọ tẹ́ tó wá rí wọn ní tẹ́ ìjìmá àwọn sọ̀hábà kíkọ́ àlùkò àníjọ rí wọn kíkọ́ ọjọ́ ìjìmá àwọn sọ̀hábà ni ìfẹ́ ní kó gbogbo àwọn sàbẹ̀ ni ìjìmá àwọn sọ̀hábà sì ní oúnjẹ àní inú àwọn abúlé àti mẹ́rin ni amẹ́rin inú alukur'an amúnú súnà amúnú kìásọ́lá àbíà á sì mú nínú ìjìmá ìkọ́ àlùkò àníjọ ní ti ìjìmá wù ni ó sì tún jẹ́ ẹnu súnà ẹ̀ kùlọ̀fà àwùrọ̀ sídì kíkí sọ̀rọ̀ àtúntò tàràwí ẹ̀dí wà ní láti lẹ́yìn ìmáàmù kan ìjìmá wù ni kò sẹ́ni tó takò ọmọ ìrúgbà wọn jọ kí náà ni tó ń ti kó tún lẹ́ẹ̀rí ó tún nípìnlẹ̀ ìjìmá wù fún ni sogoro àwọn eléyìí ní ti báyìí kò sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ fún wa káwa sọ pé a wà fi àwọn nǹkan yẹn ní bídíà ipe wọn kọ hadith anabi jọ síbi kan so eléyìí a rí hadith a rí hadith nǹkan aláwọ̀ anabi sallallahu alayhi wa sallam hadith abdullahi bin amr bin as ipe anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn lọ bí anabi pé káwọn kọ hadith anabi sọ kọ ọ anabi sọ kọ hadith kalẹ̀ nígbà tí alukóran tẹ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi káwọn èèyàn máa kọ tẹ́ bá tó wá kọ hadith ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala al-Qur'an kó má wàá dà kọ̀kọ̀ má hadith nígbà tó wá yá anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wọ́n tún padà wá lọ sí anabi wọ́n ní inna nasma'u minka ahadith la nahfazuha abanatuha ìyá anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń gbọ́ àdìsí kalẹ̀ rẹ̀ àtàwọn pé àyílágbá alábìhá abanatuha tá a lè máa kọ́ anabi ní òkúbó ha anabi kọ anabi akọ alẹ sẹpẹtọ ẹ máa kọ anabi kọ fún wa bẹ̀rẹ̀ wọn bá dàkọ alùpùpù hàn fún wa tó dọwọ gbẹ̀yìn anabi ní kí wọn máa kọ kódà nígbà tó di fásitì máa kà á ìkànnì àwọn sọ abẹ àgbàlagbà arúgbó ni wọn pè ní abuja nígbà tó wà lára àwọn tí táwọn náà wá nígbà islam nígbà tó anabi sí maka nígbà fásitì maka so nígbà tó anabi wá sọ ogun ọ̀rọ̀ tó sọ tán àbí nígbà hajjatul wada nígbà tó anabi wá sọ ogun tó sọ tán àbáyọ wa pé òun ti dàgbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò wò ó ní dèmálẹ̀ anabi wa sọ fún wa pé òtúbù ní àdìsá anabi ní ẹ bá kọ́ tòkúgbé lẹ́yìn ní ti ẹ̀rí ni pé èyí táwọn èyí ń bá mú òun náà ní àdìsá kọ́kọ́ tá anabi ní ẹ má kọ́ fún bàdà kọ́ mọ́kùrà á ní so àdìsí mi tó ti wá lẹ́yìn rẹ̀ kí bọ́ kàbàlẹ̀ ti wà pé kò lè dàkọ̀ mọ́kùrà á ní mọ́tà anabi ní ẹ má kọ́ wọn á pa òwe lẹ́yìn òkè so àdìsí yẹn ti wá ti ń jẹ́ náà ṣe kó wọ̀nà tó bó ti wà nù Al-Qur'an ló wà nù hadith anabi ní kúntùn náà àyè tó máa ń ànábì ní èmi mo ti ní ẹ má máa lọ bí sàárè tẹ́lẹ̀ mo ní ẹ má máa bẹ sàárè wò tẹ́lẹ̀ kí ló fà á nígbà tó jẹ́ pé àwọn ẹ̀yìn òjìnà sígbà àjà ìrírí àgbà tó máa ń bọ òòsà sábàgbà alẹ́ kan máa lọ sàárè gbà wọn káàdì kó padà máa bọ sàárè rí ànábì alẹ́ gbọdọ̀ dé di sàárè mọ́ ọmọdé bẹ́ẹ̀ nígbà tó padà yá sí imáni ti jìnà lára ní ìsìlámù ti tẹ́tẹ́ ẹ̀rí ti rilẹ̀ ànábì ní èmi mo ní ẹ má débẹ̀ tẹ́lẹ̀ má aláfọ̀dù kí dájọ́ kan ti wà tẹ́lẹ̀ kí dájọ́ tó fi wá dé kó wá pa ìdájọ́ eléyìí wọn rẹ̀ so eléyìí ó wà ní dàdà nàbí sallallahu alayhi wa sallam so ó túmọ̀ pé à eléyìí nìsín à kò sí kíni kò sí nínú ntaàlẹ́ fi ntaàlẹ́ gbáralé táàbì máa wá sọ pé à bídíà kan ibẹ̀ tó jẹ́ bídíà tó dáa ṣéèkùn wọ ìkọ́ àìdán ṣéèkùn máa tún máa sọ pé lèmọ́lá tààkà kìí wọ́n ni táà tún máa sọ fún wa ìpè ọ̀pẹ́tẹ̀ ẹlẹ́ǹdá yìí tẹ́lẹ̀ fi rántí bídí àtọ̀ hasana tẹ́lẹ̀ fi dápẹ́ yìí limaza ta'akhara hadha shuk kí ló gbé tí ó lé tí ọpẹ́ yìí fi pẹ́ tó bá wọn ọpẹ́ tẹ́lẹ̀ ń dápẹ́ fi fi ọjọ́ bí ànábì dá yìí ọpẹ́ yìí ti wá pẹ́ tó jẹ́ pé lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta ọdún òun náà lọ́pẹ́ yìí tẹ́ wá bẹ̀rẹ̀ sí máa wáyé pàlàbíyẹ́kùn bihi afdalul quruni mina sahaba tó jẹ́ pé irú ọpẹ́ òun nìsín àwọn sẹ́ńtúrì tó lóore jùlọ àwọn sahaba àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn àwọn ọmọ ọpẹ́ òun àbáwọn ọmọ pẹ́dá wọ́n mú aṣáájú mahabata ní nàbí sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé àwọn ni wọ́n nífẹ̀ẹ́ ànábì jù kò síbi àti tó fẹ́ ànábì lọ́kàn wọn wà á hàrà tó ala fil khair wal qiyam bi shukr àwọn ni wọ́n sì máa ń sojú kòkòrò jù láti kíni láti máa ṣe gbogbo tó bá jẹ́ kan dáadáa láti máa ṣe nǹkan rẹ̀ wal qiyam bi shukr wọ́n sì máa sojú láti máa dúpẹ́ wọ́n ní fahal kana man ada tàbí data al-mawlid wọ́n ní ìjẹ́ ìbéèrè táwọn fẹ́ bèèrè lọ́wọ́ ara wa ìpè ìjẹ́ ẹni tó dá bídíà ká máa ọjọ́ bí ànábì yìí lẹ́ẹ̀ alikana ahda minhum sọ mọ̀nà ju àwọn tàbí ànábì lọ ni àbó mọ̀nà ju àwọn tí wọ́n tẹ̀lé àwọn tàbí ànábì lọ àbó mọ̀nà ju àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn lọ àwọn tá ànábì ròyìn àwọn ọgọ́rùn-ún mẹ́ta àkọ́kọ́ tó láwọn àwọn làwọn èèyàn rí lẹ́yìn rẹ̀ lẹ́yìn wọn nísìnyí àwọn tí ó tún máa wá nǹkan ó ti máa bàjẹ́ nǹkan bàjẹ́ débẹ̀ náà ni làwọn tó fi ronú sami dábídé àmọ́ orí nílẹ̀ so àwọn a'zamu shukran lillahi azza wa jal ǹjẹ́ àwọn tá à ń sọ báwọn ọmọ pẹ́ dájú àwọn yìí lọ ni tí wọ́n mọ pé dájú àwọn sàbẹ̀ ànábì lọ lórí pé Allah subhanahu wa ta'ala rán ànábì sí wọn táwọn sàbẹ̀ ò dúpẹ́ pé Allah subhanahu wa ta'ala rán ànábì sáwọn táwọn sallallahu alaihi wasallam táwọn sàbẹ̀ wọn ò mọ pàtàkì ànábì sallallahu alaihi wasallam so eléyìí òun náà ni àlàyé nípa ìrújú ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n á tún mọ mú wá láti fi rinlẹ̀ pé ah ọjọ́ sọ eléyìí fún àlàyé nípa rẹ̀ ó tún fa àwọn díẹ̀ ṣe pé àsìkò lè má gbà wá láti parí ẹ̀ ṣáàlà tó bá di ìjọ mẹ́jọ á tún sàlàyé nínú àwọn tó tún kù nínú àwọn ìlú yẹn tó gba àwọn eléyìí kò sí tí ń tọ́ka sí tó ka ẹ̀ pé kí ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó clear ni ẹ̀sìn tó ti clear dáadáa látọ̀dọ̀ àmì sọ̀rọ̀ àwọn ẹ̀sìn Islam wa tòkò sí ọ̀nà tẹ́yìn fẹ́ gbà tí wọ́n á fi kankan fún tí ò ní yọ ọ́lẹ̀ tí ò sì ní máa hàn tó bá padà yá á padà bá ọ̀rọ̀ débi pé àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ mórídìí ànábì yìí àwọn aburú mi tó wá padà wá gùn ó ti wá di kóńkálùkù náà ti bẹ́ẹ̀ dé iṣẹ́ rẹ̀ àdádálẹ̀ tàbí náà fi bẹ̀rẹ̀ o kóńkálùkù wá ń ṣe ọjọ́ bí iṣẹ́ rẹ̀ àwọn èèyàn wọ́n yà kan nínú wọ́n yà nẹ́bí dáńtọ̀ yìí débi pé àwọn àgbà mẹ́rin tí wọ́n tún kéèkì bá wàláì wọ́n kéèkì bá àwọn Yahudi tẹ́wọ́n àwọn Yahudi náà ti rí bá àwọn yahudi náà níta àwọn nàkọ́rọ́ àwọn náà wọ́n dá dáadáa lè pé a máa gé ẹgbẹ́ làwọn kí ni máa gbé na òyìnbó ẹ̀hẹ́n àwọn náà wọ́n ní wọ́n wá bá a débi lẹ́yìn ìgbà tẹ̀dọ́ lọ́ọ́ ànábì lẹ̀ tán káàkiri lọ eléyìí fún yín ẹ̀tì kú bẹ́ẹ̀ <laughs> ẹ̀dọ́ lè

ìjẹ́ bá ti rí ìjẹ́ bá ti wọlé Facebook ó ti dẹ̀ sí máa yọ́ náà nù ẹ̀wò kaba hàn nígbà tẹ̀lé nìkan tó ṣe kéèkì ẹ̀sùn kìbọn mẹ́sì sábà tó iná tó ṣe nǹkan míì nìsín wọ́n tó yín pọ̀sì rẹ̀ bọ̀ wá ló ti máa kó sínú ẹ̀sìn nu so ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn ká máa ronú ẹ̀sìn pé àwọn ti wá ronú pé kí ní ìjà láti kìbọn mẹ́sì ẹ̀sìn tá a bá bá ń lẹ̀ ni tá a bá ń kó ẹ̀sìn islam islam wa islam tànẹ́bì ni kìí ṣe islam ẹni kankan a gbọ́dọ̀ fi islam wa ju ẹni kankan ànábì làgbọ́dọ̀ wọ́n jọ so pẹ̀lú yọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn àdáda lẹ́mí tó tún geri ẹ̀ látara mọ́wúlì tó gbé àdáda lẹ́ tẹ́ ẹni ànábì tó ti sọ̀rọ̀ fún akalẹ̀ pípẹ́ pé wọ́n ṣàrọ̀ umuri muhdathatuha ìtò burú jù náà àlámà yìí láyé yìí wọn náà làdáda lẹ́ mẹ́sì ànábì máa tó rí ẹ wá wọn tí wọ́n dá ó ti di mòlídìí ṣéwù kìnìkà níbi ṣéwù kìnìkà ní kìnìkà ṣéwù kìnìkà ní kìnìkà bẹ́ẹ̀ tí àwọn bá mòlídìí lọ́nu àwọn yóò máa wá dáàbò wọ́n mọ̀ ṣe ṣàtòrí hàn wọ́n wá kẹ́rù wọ́n wá dáàbò wọ́n ti gbádàgbà wọ́n làwọn lọ́jọ́ mi ẹlòmíì kúkú jíbà lójú ọ̀nà ó kú dànù lójú ọ̀nà bíi accident gbóhùn lọ́bi ọjọ́ mi jífà ni èèyàn kúkú ńlọbi ọjọ́ bíi ànẹ́bí ta ló rán ẹjọ́ bá wọn ní àwọn míì àwọn kan tó ń jò ní nílọrin yóò tẹ̀lẹ̀ wàláì wọn wá kóra wọn jọ láwùjọ tẹ́kẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ máa tẹ̀síta ayé kẹ́ máa kẹ́ máa jẹ́ àìníṣẹ́lọ́wọ́ náà ni nítorí pé nípìnlẹ̀ náà wọ́n láwọn tó dá mórí ní ilẹ̀ alibasọ̀ọ̀lù àwọn arítẹ́mọ̀tì ni àwọn aláìsẹ́ kan ti kọ́lá àwọn jòkónulé kọ́lá àwọn amẹ́tí ọlọ́run náà ni àwọn náà jòkónulé kọ́ wọ́n máa jáde kó má lọ lè ti jẹ́ tó àwọn gangan ni wọ́n dá mórí ní ilẹ̀ tó àwọn kan nìjẹ́ ń dá lọ ń lọ tí wọ́n ti ń gbà wọn ẹ wo wọ́n ti ń fi télà kó wọn nígbà tí wọ́n máa ń kó àwọn ewúrẹ́ àwọn télà tó máa fi òun náà náà lò náà àwọn télà tó máa fi ń kó ẹran wá láti ilẹ̀ haúsá àwọn tó máa rẹ́ẹ̀sì ẹ wọ́n dẹ̀ rọra wọn sínú rẹ̀ wọ́n á fi kóra wá láti ilẹ̀ haúsá ẹlòmíì ẹlòmíì ò ti kó lẹ́yìn láti ilẹ̀ haúsá ọba haúsá kí ló kẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ lẹ́yìn nìsín wọ́n wá kóra wọn báwọn nígbà iṣẹ́ kí ni wọ́n jẹ́ fún Allah subhanahu wa ta'ala lọ́jọ́ òbí dàrẹ́ yàtọ̀ owó làwọn lọ ẹ́ ibo ni wọ́n làwọn lọ ta ni wọ́n lọ ra wọn tẹ́ tó lọ́ra di pé wọ́n láti dẹ́ ìdọ́nà bídíà gbogbo eléyìí kéèyàn fún yóò bá kú kó kúkú sẹ́yìn ní ó dáa kéèyàn bá kú kó kú sọ́nà pé ó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tó ó lálàáfíà àti kéèyàn mọ́tẹ́ kíni tí èèmọ̀ wá ní ní tó pé ìrìn etí bèbè bídíà tí òbí wa lọ lè parí ìtẹ̀mí ayé rẹ̀ sórí ẹ̀ so tó bá di jọ́mẹ̀jọ insha Allah láti so abẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n tàbí àlékún àgbẹ̀yẹ ẹ̀sẹ̀ wa iná wọlé ìdáríkà wọn kọ́ ọdún ìbéèrè Thank you. náà wọ́n ní ẹnìkan ní nínú àdìdà náà wípé kò sí wọ̀kúlù bíi dáàtì ti náà kúlù bíi dáàtì tọ̀lá àlá wọ̀kúlù tọ̀lá àlá ti ti náà wọ́n ní kò sí nínú àdìdà náà wípé ọ̀gá wa lọ́wọ́ sọ̀lá kò à wípé ànábì ní gbogbo bíi dáàmì gbogbo àrùn náà ní ti máa gbé yàn lọ́nà pé wọ́n ní kò sí nínú <coughs> wọ́n ní kò sí nínú àdìgbà náà bíi so eléyìí ó wà nínú àdìgbà náà nípa báwa lọ́wọ́ náà ó wà nínú súnánù nàìjíríà yìí nínú àdìgbà Jabir ibn Abdullah so kò sí nínú rìwáyà ti Muslim kò sí nínú rìwáyà ti Bukhari ó gbó lórí wa kullu bid'atin dalalah so wa kullu dalalatin fi an-nar tó wà bíi tó wà bẹ́ẹ̀ ó wà nínú súnánù nàìjíríà yìí ó wà nínú súnánù nàìjíríà yìí so eléyìí nísìnyí àlékún tó wà ń bẹ̀ yìí nìyí ọ̀lọ́pọ̀lọ́dọ̀ àwọn ní hadith nípa rẹ̀ àwọn kan wà tí wọ́n takò ipe àlékún yìí tí ò sí nínú sọ̀yìn bùhárí pé kó ló ti wá lè wà nínú sunan nàṣáì ipe àlékún yẹn ti ṣe kíni ó ti takò sunan nàṣáì bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ nípa hadith wọ́n ní eléyìí kò sí tó takò eléyìí yóò ẹ̀ tó bá lọ kọ́ mọ́tọ́lá hadith dáadáa wọ́n ń pe kíníkà ní ziyada tó ṣe kàn ipe ẹni tó bá jẹ́ síkọ̀ tó bá jẹ́ onímọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ nínú hadith ẹni tó jẹ́ onídéédé tó ti jẹ́ pé dọ́kítù rẹ̀ ìdè kàmẹ́lẹ̀ níbi hadith rẹ̀ tó jẹ́ àfàgbà níbi hadith àlékún tó bá wà níbi ìrìwáyà tó bá gbà wá táà bá rí lọ́bẹ̀ ẹlòmíì ẹ̀sìn báwọn níbi àlékún yẹ̀ wò bá hadith rẹ̀ jẹ́ ẹ̀sìn báwọn níbi so àlékún tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti àlékún mímà náà ni ẹ̀sìn báwọn níbi yóò tún ṣe ìyá tọ́jú pé tó lẹ yóò ní màdìgbà hadith rà àbí tọ́jú pé tó àyíkù àyíkù wọ́n sọ pé ẹni yìí tó àyíkù ni so irú hadith ẹni ẹ bá gbé wá àlékún tó bá wà á bẹ́ẹ̀ ẹdí bá wọn kù òun náà ní ma pè ní ṣáàlù wọn bá ní hadithun ṣáàlù òun náà ní eh, mukhalafatu ad-da'if lis-sifa òun náà ní kó jẹ́ pé tó bá lẹ kó wá ya pẹ́ tó jẹ́ síkọ̀ níbi hadith ẹdí bá wọn kù so gbogbo eléyìí ní islam eh, mukhalafatu thiqa liman huwa awthaqu minhu onáfẹ ní ṣáàlù so ele eléyìí ti nínú hadith tó bá jẹ́ pé irú ẹni báwọn ẹni tó mú àlékún ìwá tí ò ti fi tàwọn ẹlòmíì tó bá jẹ́ pé ẹni ẹ náà fi kọ̀ ni tó ele eléyìí ti ṣe kí ni o pé tí ò sí nínú ẹ̀sìn ó wà ní àdìdà nẹ́bí ìbéèrè alákọ̀ọ́kọ́ nù ibi tí ìyàgbẹ́ náà lọ́dọ̀ àwọn onímọ̀ ni pé ó ti wá lé fún yìí torí pé ìtọ́tàwọn ẹlòmíì sọ ní ti pé àwọn àfáà súnà ni wọ́n fi kún ẹ̀yin lẹ́yìn máa fi ń kún pé ànábì ò sọ pé ọ̀kúrú dọ̀lá láti bìnnà ó wà àti fi Jabir ibn Abdullah tó yẹ pé ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé ọ̀kúrú dọ̀lá láti bìnnà bọ̀t kìtì wà ìyàpọ̀ ẹnu wà bẹ́ẹ̀ ni pé Imam Bukhari inú tiẹ̀ kò sí ọ̀kúrú dọ̀lá láti bìnnà rí bẹ́ẹ̀ kò sínú ti Muslim so àárín náà ló pàṣẹ pé ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bíi táwọn bá ń ka àwọn ni ó ka òyà kún wọn mọ̀dájá tó kún wọn wà nínú kúlà mọ̀dájá ti bídà wà kúlà bídà dín dọ̀là àlà àwọn ẹlòmíì ó dúró lórí kúlù bídà àti ìdọ̀là àlà so àtẹ̀ntó dúró lórí kúlù bídà àti ìdọ̀là àlà àtẹ̀ntó ní wọ̀kúlù dọ̀là àti fìnnà kò sí ìtó wa lọ níbi tẹ́ fẹ́ lò fún náà ẹ̀jẹ̀ báwọn níbi tó káwọn tó fẹ́ lò àwọn náà làwọn tó jẹ́ pé àwọn bídà tó asánà ni ànábì sọ pé kúlù bídà àti ìdọ̀là àlà ó dá ìta ń jiyàn sí lélẹ́ níhun wọ̀kúlù dọ̀là àwọn afẹ́ lo ti Bukhari afẹ́ lo ti Muslim ó ní olùbílẹ àti dọlàlà ó ní gbogbo àdájá rẹ yíyan àmì ni ó yá tọ ànú náà sì ní yìí tọ ànú ìdí òdà náà lánàá ẹ àbórí bẹ́ẹ̀ náà ànú ni ẹ àwọn yorùbá máa ń sọ pé bọ́lọ̀ máa ń sèyàn lẹ́ni àánú àbí yorùbá gan máa ń sọ ẹ̀hẹ́n bẹ́ẹ̀ bá ti nù ní ìdí ẹni pé kò sí lójú ọ̀nà tó dáa ó dáa káwá tó lórí ìwáyà Bukhari àti Muslim pé kúlù bídà àti dọ̀làlà ẹ̀yin náà ti gbà pé mọ́lídì bídíà ni ẹ̀dí bá mi so ajá pé mọ́lídì náà na kéde òun náà ti kó sínú dọ̀là àlà náà nìyẹn ó ti bá mi so àlàyé tó wà bẹ́ẹ̀ nù nà nà pé ní àwọn alẹ́ bídíà máa tàbí láíláí èèyàn ò lè lẹ àdádálẹ̀ máa tàbí ànábì o bí a tàbí ànábì kan wá sí kéde ó wá ti ó wá ti bídíà ẹ̀dí bá àwọn kan mi máa ń tẹ̀lẹ̀

ànábì wa sọ fún wa ànábì wa ni ẹ sọ fún pé ẹ lọ bá ẹ sọ fún ẹni kó kú olóòrùn ẹni kó ti sọ̀rọ̀ ẹtì bá onídìí kó wa máa bá wẹ̀ nígbà lọ pé kó kú olóòrùn ẹ kó kú níbi òòrùn tó dúró sí òun torí pé àyè dúró sínú òòrùn káwọn fi tè bá dà kó sì sọ̀rọ̀ àyídákẹ́ káwálá àdájọ́ ìjọ méje ní sọ̀rọ̀ kó wá lóbi súnmọ́ lọ́hùn à ìyẹn bẹ́ẹ̀ dojú lóhùn kó máa jọ́ tó lò sọ̀rọ̀ kankan kó máa rọrùn sọ́mọ́ tọ ẹ àbí wàá sọ fún pé ẹ sọ fún ẹni ó sọ̀rọ̀ yìí wò sínú ẹsẹ̀ ẹ sọ fún ẹni kókó lóòrùn kó wàá máa bá àwẹ̀ lọ ànábì fi àwẹ̀ omi nílẹ̀ fún ẹ ti bá àwọn ẹsẹ̀ so irú àwọn kan báyẹn àwọn kan bí bẹ́ẹ̀ ti máa ń tẹ̀lé pé báwọn tàbí wọn ti wọn ti ṣe hàn àmọ́ lójú ayé ànábì ànábì àmọ́ kọ̀ ẹ́ ti wọn ìbá ti ẹni yíra mọ́lẹ̀ pàtó ní jẹ́nàbàlá ẹ̀ tó ní jẹ́nàbàlá ó wá yíra mọ́lẹ̀ pé nígbà tí òró mi ànábì fi ní àrárá bá ń kọ́ ò bí so àwọn sábẹ́ ànábì tán bá ṣe ìgbìyànjú ẹ̀sìn bá wọn nípa ọ̀rọ̀ kanú ẹ̀sìn so àlè pé wọ́n ní oníbídíà ẹ̀sìn bá wọn àlè pé wọ́n ní oníbídíà so nǹkan yẹn dáńtẹ̀ yẹn ó lè jẹ́ bídíà ẹ̀sìn bá wọn ó lè jẹ́ bídíà àmọ́ àwọn sábẹ́ yẹn ìgbìyànjú làwọn ṣe ẹ̀sìn bá wọn bí nǹkan bí ìkànnà àwọn bí Marwan lápèjúwe tó jẹ́ lé àwọn mùsùlùmí láyé gbà rẹ̀ tó ṣe ìjihad látara pé kíni ó ṣe kútúbà síwájú tó tó kírun yídì ó tún wá gbé mímbà rí jáde anabi yẹ gbé bébà rí jáde anabi yẹ ti anabi máa ń tẹ kúrò àlẹ́ yìí dì ní òun wá sọ pé a àwọn èèyàn òtí fẹ́ máa dúró ká máa tẹ́ kíkọ́ ìwọ̀n nítorí wọn sáwọn ẹ̀ńtì àwọn èèyàn máa lọ òun wá ronú pé ìtòwò tẹ̀lé pé òun gbé bí òun gbé kútúbà sákọ̀kọ́ òun sà tẹ́tí gbọ́ kútúbà lẹ́yìn gbà wọn kó tó di pé àwọn àkíyàn kò bá lè máa lọ bá wọn wọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn sábẹ́ tẹ́kí ni wọ́n ta kò ya ara wò kó o lè ṣe o ànábì òṣèlú ẹ̀dí bá wọn lè ṣe wọ́n ta kò so ìwé lẹ́yìn ní ti àkáwáyé nìkan ní tiwárò náà máa ṣe àtúntò àdáda lẹ̀ ẹni tó ṣe ń gbà ìgbìyànjú ló ṣe lóòótọ́ àmọ́ síbẹ̀ síbẹ̀ ara wọn tàbí táwọn náà ṣe kí ni wọ́n ta kó pé ó ṣe máa ṣe náà nù àwọn ìbá máa dìde lọ ó ti bá wọn níbi ó ṣe máa ṣe nù ó ti ṣe ìrẹ̀lẹ̀ yìí so àwọn tàbí àlejò wọn ló ti gidi but àwọn ẹlòmíì lè ṣe ìṣìhàd ṣe pé ìṣìhàd tó bá ti tó ṣe yìí o ẹ ti bá wọn níbi kó wá sí ìṣìhàd yẹn correct ẹ̀dì bá rí torí pé ànábì ní ìdàjáhàdà alhakim àtọ́wọ́ falahu ajran ànábì ah, ní tí ẹni eh, tó bá jẹ́ olórí tó bá ṣe gbìyànjú níbi kankan níbi ìdájọ́ ẹ̀sìn tíjọ́ ìyànjú ẹ bá wá ṣe déédéé ànábì ah, ní yóò gba aládá méjì tó bá wá ṣe gbìyànjú ẹ gbìyànjú ò bá wá ṣe déédéé ànábì ah, ní yóò gba aládá ẹyọ kan dáadáa tí wàá gbà wọn náà dáadáa ìgbìyànjú tó ṣe ẹ̀dì bá rí so àmọ́ nǹkan yẹn o àmọ́ pé nǹkan yẹn ò òun náà ló máa gbogbo àwọn kata à ń sọ yìí ti pé irú nǹkan tí káwáyé nìkan kó lóun dúró lórí ìtòun fi ń gbáwẹ̀ àbí kó lóun ní sọ̀rọ̀ sẹ́nìkan ti bídíà náà ẹ̀jẹ̀ bá wọn ní sọ àmọ́ ẹni tó ṣe ń bá àwọn ìgbìyànjú ló fẹ́ ṣe àrẹ́bí ti kọ̀rẹ́ jẹ so àwa lè lẹ bídíà mọ́ wọn kápẹ́ wọn ní bídíà náà náà wọ́n sọ.

kí a jẹ gbọ́ pé nínà tíwájú kura fáyọ ọ̀ṣìrì ibi tó ọ̀rọ̀ mùsáàbà kọ́tù kura ayé tó mùsáàbà kọ́tù kura ayé ká máa ṣe ìfàsẹ̀wọ̀nsẹ̀ níbi ìdíkà kura ayé pé eléyìí náà wọn kì í ṣe nígbà yá lẹ́yìn tó wà wà ní ìwọ̀sánná pé eléyìí náà kọ́ títí àkà eléyìí àkà kúrú àdádálẹ̀ tó mùsáàbà kọ́tù kura ayé ọ̀pọ̀lọpọ̀ náà bídí àní àdáadáa lẹ̀ ní ká máa fi àlùkùrán tí ẹni tó bá hàkùrán ká máa fi yé mu sábà kó fi áàpù ní èmu áàpù ní èmu ẹni bá mi. tó e nítorí pé àlẹ́ bisọ̀ wáwà rẹ̀ sẹ́lẹ̀m ó ní ìlà sábà kọ́ ìlà bìí nàfìlín àwọn òfin àwọn ṣáàbìrì àlẹ́ bisọ̀ wáwà rẹ̀ sẹ́lẹ̀m kò sí kankan tí ẹ̀ máa gbẹ́ mọ̀ kalẹ̀ fún àwọn agbẹ́ mọ̀ fún ẹni tó bá wá mí ni àwọn akùnlẹ́gùn àyàfi níbi ọfà níta bí ẹ ti ń kọ́ pàtà ẹ̀dí bá mi. àwọn kínáwó rẹ̀ àwọn òfin àwọn àkèrè àbí ó àbí níbi bí ẹ bá ti mara kúmí bù sí tọ́bi ti kọ̀pẹ́síàn àbí ẹ bá ti fẹ́ sí bù sí. lọ́pọ̀ àwọn kan wọ̀nyí àwọn ẹni tí wọ́n máa ń lò gbogbo tó ó wà fún káwọn fi tẹ́ẹ̀nì àwọn èèyàn ni tó àwọn fi tẹ́ẹ̀nì àwọn mùsùlùmí tó wọ́n ti máa bù sí yóò máa jẹ́ náà tó bá àwọn mùsùlùmí gbà ipe ó tún máa ṣe irú musábàkọ̀ tó máa ń sọ ọ́ pọ̀ kúrò àyè ibi bí yàrá ẹ̀dí bá wọn. ṣùgbọ́n tí ẹ jẹ́ pé ara àwọn míì náà bá mi tani á ipe kò lè sínú bídíà ẹ̀dí bá wọn látara pé wọ́n yọ ẹ̀rí nínú hadith yìí náà ti anabi sallallahu alaihi wasallam ti anabi ni kabi se ọdẹ bá wọn sìn wọn ni pé wọn fi sọ kabi nǹkan yẹn sọ ẹsìn ni ipe Qur'an sábà ha yìí náà ẹdí wa ìdáta apá wa ẹtí bá mi àwọn àmì ìdúró lórí ẹ ìpè látara bẹ́ẹ̀ pé káàdùn lábàkọ́tò Quran èsì nídìá so àwọn àwọn tó ní bídíà ni àwọn nínú àlàyé tí wọ́n ti síwájú ni pé kí máa ń ba ìkíláàsì jẹ́ mùsàbàkọ́tò Quran nínú àbúrò rẹ̀ ni pé kí máa ń ba ìkíláàsì jẹ́ òbí mi yóò fẹ́ kọ́ ọmọdé wọ́n há Quran tó kó ba lọ mùsàbàkọ́ ọmọ mi ni wọ́n há Quran tó di mùsàbàkọ́ pé á ah, èmi ní gba kíni ọdún yìí èmi ní ìṣèkínà gbogbo ọdún yìí so kò wá ní há Quran báwọn tàbí ti máa há gbà yá ẹtì báwọn ní so òun náà làlàyé tó wà bẹ tó wáyé kọ́rọ̀ sábà kọ́ ni yàní àwọn àfẹ́sì níbẹ̀ náà àfẹ́sì náà kó náà ní bídíà àmọ́ àwọn sáni kéde bídíà àlàyé tán ti lábẹ́ rẹ̀ ni ẹtì báwọn ní so eléyìí wọn àgbẹ̀ ìbùdó wà wọn nà so ẹlẹ́ẹ̀kì bẹ́ẹ̀ rẹ̀ ti ló kàdé àbótú kọ́lé abẹ́ nà wọ́n ní ẹni tó jẹ́ àfa àbí ó jẹ́ àfa àbí àbójọ́lọ́lá kan ẹ̀dùn àdìsí ó jọ́lọ́lá àmọ́ kò wá ara àwọn èèyàn wọ́n láwọn èèyàn máa ti wá àti fún ọ. débi pé irú ọjọ́ bí ànábì nìsín òun ká kẹ́sì ni ní ti máa ń ṣe. sòkò wá gbọ́ orí kẹ́ni kó sàlàyé fún pé kí ní yóò sínú ẹ̀sìn ipe àdádálẹ̀ òun ká kẹ́sì náà ni ẹtì bá wọn. sòrúwé lẹ́yìn nìsín tó bá jẹ́ pé ẹ̀yẹ bá wà ní àwùjọ láwùjọ tó jẹ́ pé kì í sàwùjọ mímà nítorí pé lóṣùn fèjì jahal káfíń àní ẹtí ó di àìmàkan ẹtì bá wọn nìsín. so àwọn onímọ̀ ní ìmọ̀ abẹ láwùjọ kan láwùjọ kan ni àwọn àwùjọ mi bẹ́ẹ̀ ní tí ò sáwọn onímọ̀ tí wọ́n lè ṣàlàyé rẹ̀ sí tó pé tí gbogbo wọn mọ̀ nánu lẹ́sìn kò sẹ́ni kankan tí ó sọ pé kí ni yóò dá wọn gbọ́ rí àwùjọ ọ̀rọ̀ ni àwọn tí wọ́n wà láwùjọ onímọ̀ tí ẹ ti ń gbọ́ àwọn nǹkan báyìí dá nǹkan báyìí ò dá nǹkan báyìí ò sí o tí ẹ wá wò pé tí àwọn ọkọ̀ ti dá kò sì dáa ni nítorí pé mùjábà ti tẹ̀yàn sọ fún yẹn pé kí ni yóò dá kò sínú ẹ̀sìn lásán túláàsì ní sẹ́ni tí wọ́n sọ fún pé kó tèwádìí pé kí ó sì ń bá a lọ bá wọn eléyìí ti gbọ́ ọ̀nà àwùjọ àti ìwà ló yẹ abẹ́ni tí ò gbọ́ rí rárá tí ò mọ̀ rárá tó fún nǹkan ṣe eléyìí wọn ló ní ọdún ọdún bí jà ẹ̀jẹ̀ bá mi. tó wọn béèrè béèrè kan ipe ọjọ́ bí ànẹ́bí tábà tẹ̀ wá rí ìṣòro ọjọ́ bí ànẹ́bí tó wá lóhùn níbi tẹ̀sí ẹ̀jẹ̀ bá mi ti pé òun ò fi tẹ̀sí òun kà ṣe òun kà ṣe lásán ẹ̀jẹ̀ bá mi àwọn tó gbé e kalẹ̀ gan ìdájì lọ́nu àwọn tó gbé e kalẹ̀ gan àwọn gbé e kalẹ̀ sàkọ́ọ̀bù bá ní ìlà wa wọ́n gbé kalẹ̀ fún ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala ni torí pé kò ti sí láyé gbà kátẹ́lẹ̀ ni tó àwọn tó wá gbé kalẹ̀ yìí fún ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala kò sí báwa ti fẹ́ ṣe táwa yí kúrò lórí kíni lórí agbọ́n ni ìjọba fi gbé kalẹ̀ kò sẹ́ni tí ó bì lónìí yìí wàá sọ pé mọ́lìdì yìí o owó fi tẹ̀sí nítorí pé táwọn máa ń pè ní déyò fi tẹ̀sìn òní déyò ní gba aládá bẹ́ẹ̀ déyò ní etí ẹ̀sán bẹ́ẹ̀ ẹ ti bá òní tù so bó lè yóò ti wá dé déyò fi lóhùn níbi tẹ̀sìn ẹ yóò pé àwọn èèyàn yóò dáná fún aká jẹun àbí tó bá dáná fún aká jẹun ní ẹ̀sìn náà ni ẹ ti bá òní tù nítorí pé kíni ọjọ́ bí ànábì ló ń ṣe wá pé àwọn èèyàn ẹ ti bá òní tù oníkà wá jẹun wọn náà ti pọ́ sínú ó ti dẹ̀sìn ọ̀sọ́nà tẹ́lẹ̀ lè gbà tẹ́lẹ̀ yóò fi ṣe àbíké yóò ṣe kíni àbíké yóò fi lẹ̀ bá nàìjíríà ti kàrẹ́lẹ̀ tó fi lọ ní ó ti yá bá tí kéèkì bá kó sí abẹ́ bẹ́ẹ̀dì tí wọ́n gé kéèkì fún bẹ́ẹ̀dì àbí wọ́n gé kéèkì fún kẹ́wọ́ reception wedding pé tí àlè jẹ èyí ò lè jẹ ẹni báwọn ní èyí ò lè jẹ nítorí pé àwọn nǹkan méjì tá a sọ yìí nìkú mọ́wùlì tá a sọ ọjọ́ tá a ti bẹ́ẹ̀dì yìí bídíà ni tí ò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ àdádálẹ̀ tàwa òun kó jẹ́ tà nábì ni àbí kó jẹ́ tẹ́ anybody àdádálẹ̀ ni gbogbo nǹkan tẹ́yìn bá ti wá ṣe tẹ́yìn bá ti ṣe tẹ́yìn ti fi pe orúkọ nǹkan kan tí ò sínú ẹ̀sìn ẹ̀sìn báwo ni gbogbo nǹkan yẹn náà yóò máa tẹ̀lé ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ àbí kéèyàn pẹ̀lú ẹran fún máwùlì yìí sí àbí kéèyàn dáná àbí kéèyàn kó jẹ́ kílẹ̀ ń ṣe àtẹ̀bólì ní oúnjẹ yẹn kọ́là kan dú dáadáa kọ́là kan ṣe dáadáa ó ti tẹ̀lé nǹkan yẹn lọ ẹ̀sìn báwọn nínú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó máa ń ṣe reception kí wọ́n wá ṣe kí wọ́n wá gé kéèkì kí á sì jẹ́ àwọn akéèké kí á sì bọ́sẹ̀ máa ń ṣe yẹn eléyìí náà àdádálẹ̀ ni ẹ̀dí bá wọn tó pé wàlímọ̀tò nìka tánàbí sọ̀wọ́ àwọn ẹlẹ́fọ́ ibẹ̀ ni wọ́n ti kó ni wọ́n bẹ́ẹ̀ lẹ̀ papọ̀ mọ́ wàlímọ̀tò nìka kéèyàn pé àwọn sílé nígbà tí ẹ gbé àwọn ìdílé kẹ wá pé àwọn èèyàn fún wàlímọ̀tò nìka láti fi segin ni láti dáhùn yẹn láti fáwọn èèyàn lẹ́nu jọ òun ni àmọ́ ìbò ni gángan ìbò lélẹ́yìí tiwa ìbò ni kéèkì tiwa ọwọ́ alátọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àbí anábìsí ni màtàṣà bá àbí máa wọ́n fahuwa minhum man tashabbaha bi qawmin fahuwa minhum níta fi mọ̀ gan ẹ̀rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gan àwọn àti máa takọ̀ ẹ̀sì gan ẹ̀dí bá rí kọ́nà àwọn náà máa takọ̀ ọmọ wa pé ọmọ kékèké ẹ̀dí bá rí kọ́nà àrùn àwọn àfáà táwọn máa ń sọ yìí náà nìsín ẹ̀rí ẹni tó ṣe ìyàwó nu wa tí ó wà kékèké ẹ̀dí bá àbá ẹ̀lómi tó bá tẹ̀ tó ń ṣe ní ti báyà pàtí àìlómi tò eléyìí náà nínú àwọn nǹkan tó jẹ́ pé yàrá nǹkan àwọn ẹlẹ́sìn mi ni ẹ̀sìn báwọn ẹ̀sìn anábì sọ fún wa pé àtàṣàbà àbí ọ̀wìn fàhùwà lè fún ẹni tó bá ti ń fi jẹ́ ju àwọn àjọ kan torí pé nìkan àní ti inú ẹ̀sìn náà ló sáwà anábì sàlàyé rẹ̀ fún wa tò káwọn náà bá lábẹ́ ṣe ju ọlá àwọn àtọ̀hún tí máa ń ṣe tiwọn tò èyí yóò máa túmọ̀ pé èèyàn ti kiri èèyàn ń kọ́ọ̀tì wọn ni ẹ̀sìn ti wá pé àwọn ẹni ẹni wọn máa kọ́ọ̀tì wa àwọn ẹ̀sìn wọn ò ní bó ṣe ṣe kí táwa bá ń tẹ̀sí ìwà bó ṣe yẹ ká máa tẹ́ ẹ̀sìn ìwà bó ṣe pé yìí àwọn ni wọ́n tún máa jẹ ẹran fáwọn máa kọ́sẹ̀ wa a sì láwọn kírísítẹ́nì tó ti ń kọ́sẹ̀ mùsùlùmí díẹ̀ díẹ̀ nìsí ẹ̀ lálẹ́ omi ni yóò ti tọ́ lásọ̀ọ́ lẹ̀ bí ó tẹ̀ ní wúlò fún lálìkì àmà ìgbé mo sọ fún àwọn ọmọ mi pé tí bá ti kú kọ́lá mi bọ̀rọ̀ ló wà náà wà á lẹ̀lẹ̀ tẹ́wọ̀n alẹ́ lọ lè gbé yẹn sínú ìyẹn o ti sọ́ kalẹ̀ fún wa wàláyé aláwọn kírísítẹ́nì tó sọ bẹ́ẹ̀ àmọ́ kò ní wúlò fún ẹ̀dọ́ bọ̀ síbẹ̀síbẹ̀ kí ló kọ́sẹ̀ ó kọ́sẹ̀ àwọn mùsùlùmí wọn láì síbẹ̀ àwọn mùsùlùmí wọn ṣe ẹ̀yìn tó wọn lè dé nìkan so èyí wù lẹ́ni kí wọ́n máa ṣe ká máa kọ́sẹ̀ sí wa bóyá yóò tẹ̀ padà bá wọn gba Islam nígbà tó bá yẹ wà Islam so ní ìgbẹ̀yìn ẹrú ẹrú ọlọ́run kan ó ní ó fẹ́ tábù ọ̀nà rẹ̀ sì ó wá ìrànlọ́wọ́ wa kí kásá ní òkè ọlọ́sùn hànú ọ̀tá alákọ̀ọ́mọ́tà òkè àánú àwa náà nàám. nàám ok wọ́n ní kí ni ìdájọ́ ẹni jẹ́ pé òun àti kéjì bá àti bá ti bẹ́ẹ̀ dé kí jẹ́ tó kò sí náà tó wọ́n tí wọ́n bá wẹ̀ náà lọ náà àbí sọ̀rọ̀ àwọn àti sọ́lá mi aláṣọ hànú ọ̀tá alá ní wọ̀tá àwọn àti alá lè wọ̀tẹ́kùá wọ̀lá àti àwọn àti alá lè

ẹ̀dá àti òkú.